يوجه إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة إفض المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا يا رب فاحفظ تاجنا من البلاء والرداء فأفض عليه رحمة منك فقه من الصدى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا আবার আউট কি লাগবো করে ẹlẹ́ àmàrúfá wọn wá ń sálẹ̀ màmá yín wá ń sálẹ̀ o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله أزكى نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهديه الله فلا مضل له وما يضل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله وصحبه اجمعين وبنستعين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم امين حمدا وشكرا وشكرا سيرا وجارتا وجارتا حمدا وشكرا وشكرا سيرا وجارة وجارة لله رب العالمين حمدا وشكرا حمدا وشكرا سيرا وجارة حمدا وشكرا سرا وجارة لله رب العالمين حمدا وشكرا adúpẹ́ fọba olúwa fọba olúwa ọba gbogbo ẹ̀dá gbogbo ẹ̀dá ọba ọlọ́run. ọba ọlọ́run. ọba àwa ẹ̀dá. àwa ẹ̀dá. tí ń ṣerú ẹ̀ yìí fún wa. adúpẹ́ bàbá ọlọ́run wa. adúpẹ́ bàbá ọlọ́run wa. ọba gbogbo ẹ̀dá. adúpẹ́ bàbá ọlọ́run ọba àwa ẹ̀dá tí ń ṣerú èyí fún wa àdúpẹ́ bàbá olùwà. alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. adúpẹ́ fọ́lọ́run. alhamdulilayi. adúpẹ́ fọ́lọ́run. alhamdulilayi. alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. anabi sọ̀rọ̀. sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ rẹ̀ a lè lo débi kan táyé ìtàn níbi àlò tán tiwa ni wípé kásámà wá èyí tó yẹ kó gangan lọ sọ ńlọba tán nítorí pé ọ̀rọ̀ ànábì sallam téèyàn bá wo ọ̀nà tó gbà wá èyí ó ti bẹ̀ yẹn mọ̀ yí pé ọlọ́run lọ́rùn lẹ́yìn sẹ́ńtò tọ́. iye ọdún tó kú lò náà la máa ń ẹnìkan ṣoṣo ẹnìkan ṣoṣo ó sì gba ọ̀rọ̀ ànábì ó gba situmiya alifan situmiya alifin ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn mẹ́fà kí dẹ́sẹ̀ pé gbogbo ọ̀rọ̀ ànábì ló wá tán èyí tó ń gbà ń bẹ nù èyí tó ń gbà ń bẹ nù ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́fà lọ́nà mẹ́fà yẹn mẹ́rin pé kò sí ní táwọn wá kiri tí o ti gbé sílẹ̀ fún wa ó sọ pé ó sọ pé ó sọ pé tó sì sọ yìí ó sọ yanjú hmm. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ tó wá sọ tó yanjú tó yẹ pé lọ́sọ tí àwọn afáfẹsẹ̀ ńlẹ̀ ni wípé ọlọ́run ń bẹ níbi àbátẹ́rù bá dá síra ẹ̀ tó bá dábàá rí síra rẹ̀ ọlọ́run sì bọ̀ síbẹ̀ náà ló fi jẹ́ pé àgbọ̀rọ̀ máa dábàá bú síra ẹni anabi ló ń láìkí ajere kéèyàn máa jere sílẹ̀ ìtumọ̀ ajere ni pé kílẹ̀ máa pé ah, ẹ máa wò tó onítẹ̀bí ó sì dáa pọ̀ o ah, kó pera ẹ kó kira ẹ. Hmm. kọ wá pé lónìí yìí ọ̀dà fún mi ọlọ́run sì jẹ́ ọ̀dà fún ọ náà ní ànátà adé tẹ̀síìrì bí kí n mọ sọ fún wa mo sọ wípé bọ́jú ọjọ́ sí lánàá yẹn ọ ń tọ́ka pé àdúrà tá a ṣe ó ti gbà gbogbo ìta tó fẹ́ ṣe náà ó ti gbà. alhamdulillah. lẹ́nu àná sóní yẹn lọ́lọ́run fi hàn mí pé lódodo ni ó gba àdúrà tèmi. ẹni pé. tá a bá ti kọ ṣìárù wa yẹn hmm. kí lè bó ń pè lógo yẹn ọ̀yá yìí wọ́n tún ń pè ní nǹkan míì national anthem ètí mo fẹ́ lónìí. thank you. ìjà hmm. fi lógo lẹ. tá a bá ti lè júlẹ̀ à ń fi dúpẹ́ nìyẹn ní àná sí òní. Si àárọ̀ ní abímọ kan àfáà ńlá. Allahu akbar. àgbà àfáà àbímọjúmọ́ yìí ní ìdajì láàárọ̀ yìí. àmọ́ bíbí ẹ̀ ọlọ́run jẹ́ àmọ̀ yìí pé lódodo ń ta rò sóhun ọlọ́run òun tó bẹ́ẹ̀ pé àdúrà tí a ti gbà ẹ̀ẹ́ ọlọ́run fi hàn yìí pé òun gbàdúrà wa lórí bíbí náà. alhamdulillah ọmọ wa bẹni tá a sìn lọlé ọkọ lẹ́yìn àwẹ̀ tí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn wa bá ní sìn lọlé ọkọ olóbìmọ. lọ́dún tó lọ. ìyàwó afa wa Habib kọlọjọ wọn dé láyọ̀ wọn wà nínú àjò ẹ̀kọ́ wọn wà ní orílẹ̀-èdè tasadi báyìí ọjọ́ Monday inshallah ní bàálù wọn gbéra máa bọ̀ Nàìjíríà padà ìyẹn bàbá ọmọ tá à ń sọ yìí kò sí ńlẹ̀. má ṣe rí No bídèmí nù. èmi wà ní maktaba lánàá mo wà ní létra mo ń ka tí a lọ́wọ́ mo wá ń ka ìtàn baba Bukhari rahimahullah ó sì lọ sọsibítù láti jẹta nípa pé ó sọ pé òun ní fílì ibà èmi ti steps dé ń jẹta délé ní ló ti lọ steps nípa pé ńgbà kọkọ rẹ̀ ò sí nílé ọ̀dọ̀ wa ló fara sí. ní kúmá ńgbà òdi láàárọ̀ àná ni ẹ bá ní tọmọ tó ti wọ̀ pé àsìkò kúfẹ̀ kan ti tó tẹ́lẹ̀tẹ́lẹ̀. ní ẹ bá pè mí àtọ́sí bí tù yí pé ní ẹ bá wí tí ẹ máa wí yẹn tẹ́ ẹ e ti mọ̀ irú ètí ẹ máa wí hùn kọ̀bálíkẹ́ ọlá kó jẹ́ àmọ́ ní oúnjẹ ojúmọ́. amina. amina kó ṣe wá lẹ́yìn tí ó níhùn délẹ̀. àmín. mọ nǹkan tí a lọ sẹ́mà gẹ́gẹ́ bí ọmọ ènìyàn sẹ́mà pé yìí ò lè gbọ́ nǹkan kan má báwọn. ẹ̀jẹ̀ yìnyàn n bá gbé tí a kalẹ̀. mọ nǹkan bíi dáyà wà ní àyà ni mọ nǹkan lọ́wọ́ mo sì ti ka nǹkan kan nù síyárò mo kà nǹkan lọ ń ni mo wá ní kí n lọ kan kankan nínú bìdà ọ̀rọ̀ kan náà wọ́n jọ ń sọ n bá gbé lẹ̀ n bá lọ sálùwàlà n bá lọ kí sọba tí ó ní mi tó n bá sálùwàlà n bá ṣe náfìlà ọlọ́run tí wọ́n làwọn sọ yìí ó bá ń sọ ọ̀rọ̀ mi rọrùn o n bá Se náfìlà tán n bá mú fóònù n bá pè wọ́n ṣáàtì gbọ́ kò sí wàhálà mọ́ mùsùlùmọ́ lọ́hùn kò sí wàhálà mọ́ àmọ́ gẹ́gẹ́ bíi ntaba ké àlò mo wá fẹ́ pé kí mo á pe ọ̀kan nínú àwọn àfa pé kó bá mi yọ tírà kan kí n fi lè sọ bí tí wọ́n lọ hàn kan bẹ́ẹ̀ ọjẹ́ tíra bàbá Ibn Taymiyyah rahimahullah fatawa wọn ìwà ma júsì ètí ìṣe mo ní bá ń wo bóyá júsì kẹ ìkọkàndínlógún ni o bí twenty five ni o ìmọ̀ mo tá ti kọ́ sẹ́yìn rẹ̀ bá ń wá wá làfà bá lọ bí tá a kó tí a sì ń lé tíra lọ́wọ́ ní tí a ò ṣe é yọ kò sí ní í ṣe yọ bí wọ́n sì bẹ̀ ń bẹ̀ ń bá gbé ìṣẹ́wọ́ mi kalẹ̀ sọ ẹ̀yìn kò ń bẹ̀ ń jẹ́ ń yọ lọ́ba di dan yìí. Ah, ah, ah. kí ló dé ní kí wọ́n sún tí a sìyàn kú rẹ̀ sẹ́yìn pé bóyá rí i pé ìsìlàkíbẹ́ ni pé wọ́n ti kan pamọ́lẹ̀ kò bẹ́ẹ̀ rí inú jati tó jati kó tí a kò bẹ́ẹ̀ rí báwọn tí a tò ní a tó tí a ha amalagiri ni aláwọ̀ alam. wọ́n tí àti bẹ lókè rẹ̀ tipako rẹ̀ fi ẹja gbogbo tí a orí ẹ̀ lẹ̀ tẹ bá já lẹ̀ yóò yóò fúyẹ́ ní bá já lẹ̀ yọ já hùn yọ ó ní òsè yọ gbogbo mẹ́jà rí kí ní òsè tí òsè yọ àtúnfi dán ah kí la dé ọwọ́ alẹ́ kò tí ẹ̀ mi rárá mo ní mo ti bọ́ lọ́ọ̀bà mi sọ̀rọ̀ mo ní tí àyè ọ yọ ọkà bọ̀ sílẹ̀ pé tí àyè ọ yọ tó bá ti lè wá yọ gbogbo àti tá à ń torí ẹ̀ bẹ́ lọ́hùn àti gbogbo òṣòro wa ọ yọ nù. ọkà bọ̀ sílẹ̀ mi bá ọ̀dà ẹ lọ pé baba alágbájá wa baba adídíwàn ó dẹ̀jẹ̀ kápẹ́ńtà inú ọmọ kéw ọ̀yà wọnú mọ́kítàbà ọ̀yà wò tẹ̀ ń hamọ́ ọ̀hámọ́ra wọn kí lálẹ́ fi yọ mo fẹ́ gbọ́ tiẹ̀ ọlọ́run ti sọ bá a sì yọ sí mi lẹ́mì ṣùgbọ́n mo ní gẹ́gẹ́ bí iṣẹ́ tiẹ̀ kí láà yọ lọ́wọ́n òrò muhammed wa tí wọ́n ti gbà yóò dẹ̀ mo á rí i pé kọ̀fọ́ kan tó bá yẹ bá yọ wò ọyọ́ mọ̀ kọ́kọ́ ya tó ń wí ẹ̀ mo ní abúlúwánù jẹ́ nǹkan bó ṣe yọ èmi ò ṣe káfíńtà bàbá mi ń káfíńtà ṣùgbọ́n mo sá mọ̀ ọ́n mo sá ń dà ká yìí lọ́mú tebúlù ń tẹ rúlù wa tó bá mu dé kí n sọ bó ṣe lò fún ọ ń gbọ́ mu dé ọyá wọn wọn lé tí à ń sí ibi tó ga dé àti ibi tó wọn síra wọn wá fi lé díẹ̀ wọn lọ dé gba lọ igi tó bá wọn wà ń gbọ́ wọn dé ọyá kíbọ̀ sọ̀rọ̀ kò ní wọlé tó yẹn ẹ̀yà máa gbà mọ́ ní bá ń gbà wọ́n ń gbà tí gbogbo ilé mọ̀ pé ń gbà nǹkan tó ń ti bẹ́ẹ̀ kò sún ọ́ bùjá mọ̀ pé àà bí wáyé pé tí àwọn bá kì í tí àbọ̀ ni a mẹ́yìn ló kì í tí àbọ̀ àà ńgbà tí wọ́n kì í bọ̀ nígbà tí wọ́n gbà yìí ẹni tí ò lè fi nǹkan kò bá kò fi kò bá tí àwọn lè bá wọn. àà mo ló ti yé mi ọlọ́run ti dénú ọ̀ya gbà dáadáa ó tún fa kó tó fa mo ní tún gbà ńgbà wá gbà tí tẹ́ pé igi igi wọn á fẹ́ dá làwárí yọ mo wá sí i ẹnì bàbá ní tọ́ba fẹ́ ṣe páká ntí a máa hàn rè àṣàkó ńlẹ̀ kéwù àwọn afáà fi ojú àtẹ̀yìn wọn fi hàn wá lọ́ọ́ hàn ẹ lọ́ọ́ hàn ètò jẹ mọ́ ètí ẹ lọ síbà kan ẹ lọ síbẹ̀ ní a bá lọ ní a bá pè pé ntí a ó di tí wọn ò rí bó ti là o látàlá abáńretí ọmọ ọwọ́ adarọ̀ yìí gbére ilẹ̀ máa ní wa lọ́wọ́ àpè àbímọ ní rọrùn mo wá so àwọn nǹkan kan mọ̀ bí mo ṣe bó ṣe ṣe ń lọ́kàn mi sọ pé kí n so nǹkan kan báyìí báyìí báyìí mọ̀ n tí mo so mọ́ àwọn àwa yìí náà òye tó kàn wá lọ́pọ̀ mẹ́ àwa bẹ́ẹ̀ lọ́ba lè kí ọlá bọ́lá òun ṣe pé ó já sí rọrùn yìí bá ní ṣe bu ẹ̀ náà rọrùn. amiina wọ́n láàánú ọlọ́run àmín ọba ni wo àfa náà àmín àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àtọmọ tó dé náà ọmọ náà ni wọ́n jẹ́ fáwọn bàbá bá ní gbogbo wọn lápapọ̀ àmín gbogbo ẹni tuntun wọn àdìbò aránú báyìí bá ní ṣe rọrùn àmín ọlọ́mọ tàbá má dá wà láàmú àmín la hawla wala quwata illa billah lẹ́yìn eléyìí <clears throat> mo kó ìwé kan wá kéwú ní bẹ́ńbẹ́ bámu. Eh, ẹni tí ò bá lè kalaba wa mo fọlọ́ ń bẹ̀ ọ́ má gbà. látà kò sí a. ìní tó bá tó yẹ kó lè kalaba wa o ò tún mọ̀ ń pa orin má gbà. àwọn àfáà tí wọn bá lè kalaba wa tí wọn sì mọ orin torí tí n bá rí lọ́wọ́ èèyàn níhìn tí n bá ní kọ ẹsẹ̀ kan bẹ̀ tí ọba lè kọ ah. ìgbà wo èmi padà o ah. yóò de àdí tìjú báwọn. kì í máa ṣeré àwọn tí wọ́n gbà wọ́n fẹ́ kí wọ́n há orin yìí káyìtì ha pápápá bí a bá tètè ha tó kọbalẹ̀kẹ́ ọlọ́dọ̀ rẹ̀ bò wá tó. àwọn àfáà ni wọ́n kọ orin nípa bàbá Buhari tí àdúwù tí ń pè àbí àdúwù láì tẹ́ ń pè lábì í bù yẹn tí ń bara ẹ̀ jẹ́ tó lòun ń bà tó lòun bà bàbá jẹ́. wọ́n kọ ẹsẹ̀ orin mọ́kànlá wọ́n ka ẹsẹ̀ orin mọ́kànlá wọ́n fi sọ̀rọ̀ bàbá wọ́n fi sọ̀rọ̀ Buhari ọ̀rọ̀ sọ̀híhù Buhari wọ́n gba Fúlàní ẹni ọba rí kó lè ka lárúbáwá fi lè lọ́wọ́ nú àwọn afáì tí n bá ti ń ké ẹjọ́ ọjọ́ máa ké ni o láti òní lọ a máa ké tí awọ yóò tán títẹ̀ sí yóò tán gbogbo ẹni tí ẹ bá lè gbà ọlọ́run jẹ bí àfa. àmín. àmín. wọ́n ń pè ọ́n bí fúlàní. òsàmù ti dà fa ọba nfoni kan. Ah! ẹnìkan ò lè pẹ́ gan òṣùpá òrùn ò ṣeé pẹ́ gan àforójú talùbọ̀. láwùkankan bẹ̀ yẹn jama ẹ bá ní sàdé alhamdulillah alhamdulillah ẹ ṣe kan sí alhamdulillah ẹ bá ní ṣe kan sí alhamdulillah rabbil alamin níta adúgbẹ́ sí ni wípé adúgbẹ́ tọ́lọ ń pé kábí ibùsọ̀ tó sọ mhm. ah, international wàláyé mo dúpẹ́ yẹn lánàá Allahu akbar ẹ eh, má jọ dariwo ẹ̀ ń bá lè kà á yóò file lọ́wọ́. yọ̀ǹda kọ́ gbà lọ. dídá kan ò tó yùn láyé kíyàwó yẹn lè kalárúbáwá àmọ́dé bẹ̀rù ọlọ́run tọ́ba lé pé ọba lè kà tó níyàwó tó lè kà tó sì lè kà mọ́gbà lọ o. sójúdélẹ̀ ẹjọ́ délẹ̀ kíá sẹ́jú bá ń fún àfa o ti gba ẹran fẹ́lẹ́ yà ojú irú rẹ nù fi <laughs> èmi ọkọ ọkọ àfa lẹ́rìhùn ìyàwó rẹ̀ jáde ní ọjáde ní madul arọbí ọgbà sàádà tó yanrantí. ọtún wá kúlìyà o kùlíyà o tó ma yìí bó ṣe rí náà o tó parí kùlíyà ẹ wá wò bó ṣe jókòó jẹ́gẹ́ bí ẹrú ọlọ́run ọkọ̀ àfàlẹ̀ wò ọlọ́run ṣàánú àwa náà àmín aha ah ẹ̀jẹ̀ ń já ẹ̀jẹ̀ ń já kan sí àbí méjì ayakun maktaba ẹ ń sọ̀rọ̀ kan bọ̀ kí n bò yán. pé ọlọ́run ló ní kọ́ sọ́ńtọ́ sọ. Ah. ẹsẹ̀ láì ọlọ́run ló ní kábíbí ọ̀ sọ́ńtọ́ sọ wà láì ó ti dóore. Ah, ah. njọ yọ njọ àti baba Buhari sọyí Buhari àti rí lókè àti mọ̀ lókè ẹnu bí a bá fẹ́ lo nǹkan bẹ́ẹ̀ là ń lọ ọbẹ̀ ẹnìkan ò wá nǹkankan mi ju pé òkè gbogbo mọ̀ni lẹ́yìn Quran Karim Buhari ló tó kàn. bẹ́ẹ̀ni. àsọyẹ kí a mọ àwọn nǹkankan pa bàbá. Allahu Akbar. àsọyẹ ká mọ àwọn nǹkankan pa ẹ̀. kíní yẹ tó tinítẹ́ fi sóyẹ ló ń jẹ́ òṣèbẹ́ yẹn ẹ̀kọ́ pa fáànù náà ó ti mú yẹ́sù wá. àsọlọ́ ń lọ ní ọ̀sán tó sọ àṣẹ dandan bù kan bẹ́ẹ̀ ẹ wo ìwọ̀n ní kó o bínú sọ́tà rẹ mọ́. sọ́tà ní ilé yẹn bá bí o inú rẹ yé mi pé a bàbá Buhari ti gbogbo ayé kẹ́nìkan sì kó ń ya wèrè ya wèrè ya wèrè kó tó yẹ kó ń bọ̀ ọ̀rọ̀ bàbá Buhari tó kó lọ tó yẹ pé ń gba ayé rẹ̀ ọba àlekè ọlápọ̀n lé gbogbo ẹ̀ àṣẹ ọyẹ ká mọ̀ àṣẹ lójú ayé bàbá ni wọ́n ti ń kógun ti bàbá. ah bàbá wa ní àwọn nankàlẹ́ kan tí wọ́n lò ó lé márùn-ún tí wọ́n lò gbandigbani fáwọn ọ̀tá wọn tó sì mú wọn bẹ́ẹ̀ wàhálà yìí ń gbọ́ rí ìṣìrírí àgbàtọ́rọ̀ bàbá tẹ̀ ta tó ka ta lọ́ ka ta lọ́ kọ̀rọ̀ wọn. gbogbo náà kàdé ní sì fẹ́ ìjàmọ́. anakumola. ní mi pẹ́ ń bá ma kéwù ní kọ́gbà wéyì. yóò débẹ̀ ẹ má wọ̀rí mo sì béèrè lọ́wọ́ àwọn èèyàn mo ní ẹ̀wùjú rẹ̀ fi wo mélòó lẹ́rù pa àwọn tí wọ́n mọ kéwù náà tí ń tẹ́ mọ̀ tí wọ́n ti wá sí mélòó ni ká ṣe ní àfihàn àfihàn nọ́mbà yìí wá àmọ́ pé ó ti da ẹ má wọrí ìdùnnú mo fẹ́ fi ha fún ilé ní ẹni bá ṣàdúrà fún lónìí kọ́mọdé tí gbàdúrà rẹ̀ ọlọ́run dídì dọ̀mẹ́nu lónìí nífa kò dojú tì mí kọ̀kọ́rọ̀ máa ń lẹ́nu kọjẹ́ máa fi yí máa ní òdì sọ̀rọ̀ lónìí fún yín tí ń bẹ́ ìṣàdúrà lónìí sàmí o. Amen má dáwọ́ ti àdúrà òní rárá. jojúmọ́ jojúmọ́ lórí lékún tòní òjò tàná ìkẹdàgbà kó má fèyí sọpin fáwọn bàbá wa. ó jẹ́ ń fi ó kọ bọ̀dá mi ká orin tó kọ ńlẹ̀ kí n fi parí ẹ̀ ọlọ́run sì tún ṣe ń bọ̀dá mi tó ń bẹ ń jòkó wa tó ń gbọ́ wá sí ìnáná wọn tọ́ mi lè ké o jẹ́ wọn àfọwọ́kọ wọn parí orin pé jojúmọ́ jojúmọ́ lóore ń lékún lóore ń lékún tòní ọjọ́ tàná ìkẹ́dàgbà kọ́ máa ń fẹ́ yìí sópin ń bọ̀ kọ́ máa ń fẹ́ yìí sópin ìrì akari mo fẹ́ sọ sọ lọ sáré bá ń sọ sí kọ́ lọ ìrì akari mo fẹ́ kí kọ́lọ́ bá ń pèrè fún gbogbo ẹ̀ tẹ́ wà ń kálẹ̀ yìí. jojúmọ́ jojúmọ́ lórí lẹ́kàn tó ní ọjọ́ tánà ìkẹ́dàgbà kó má fèyí sópin fúnrẹ́ àkárí. ahán ó ti lọ́nà gbogbo yẹn lọ́ba ń ṣe dáadáa fún lẹ́nì. amina. àtẹ̀yìn oní náà. àmín. ah nǹkan kí ọ̀rọ̀ bàbá a wà nà fẹ́lẹ́fẹ́lẹ́ sáyé gbogbo ẹni ó bá nà wà lọ lórí bá a ṣe nà sáyé a ọlọ́run ti lọ́wọ́. amina. ọ̀nà tá a gbà nà fẹ́lẹ́fẹ́lẹ́ ó ọlọ ní kankan àwọn èèyàn kan ti ń forí ko lórí ẹ̀ láti bí ìjẹta àti jẹrin àti ti sọ́dọ̀ ayé lónìí sọ́sọ́sọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ń bẹ ń kalẹ̀ yìí ọlọ́run jẹ́ lè kópa ń amina. apanupọ̀ àwọn èèyàn ní a lọ ká lọ bẹ́ níbi tó ti bẹ́ tiẹ̀ kalẹ̀ tí í ṣe kó ẹ sì mọ̀ pé gbogbo nǹkan èkó kọjọ ti bò mí adébẹ̀ta béèrè lọ́ba já owó àmọ́ àmọ́ ṣe bí lọ sọ lábòye ṣe yìí àà ọlọ́run ó bá ní ṣe yóò bá ní ṣe àjù ọ̀rọ̀ òdodo sára ayé ṣe tí lè kó wọ́n gbọ́ olúgbọ́ ọlọ́run ẹ̀yìn àwọn sọ ẹ̀yìn ẹ̀kọ́ alọ́kọ́lọ́kọ́ yìí náà lọ́wọ́ lórí iṣẹ́ yín. ẹ máa gbọ́ international. akramakumullah. alamala. ayakum wọ́n ní sọ́híhù bukhari ilau ansafuhu. sọ́híhù bukhari ilau ansafuhu. صحيح البخاري لو أنصفوه صحيح البخاري لو أنصفوه لما أنت إلا بما ذهب لما حط إلا بما ذهب gbogbo ẹntẹ mú tí àlọ́ ni bá ń kọ́ bẹ́ẹ̀ ẹ̀tún gbé Sahihul Bukhari yìláwó à ń sọ fún lama hutọ illa bima'i zahab gbogbo gbàtẹ́ tí wọ́n bá ń wo kẹ́sẹ̀tì yìí táwọn ẹ̀dá ayé bá ń wò ó tẹ́yìn sì ń kọ́ bẹ́ẹ̀ ṣe ń kọ́ yìí pẹ̀lú ògo ọlọ́run ẹ máa retí èrè ńláńlá látọ̀dọ̀ ọlọ́run. Allahu akbar. tẹ̀bí ọjọ́ òní lámì ó ní. ó ní tún Ramadan lẹ́bùn. ó ní tún Ramadan lẹ́bùn. Inna lillahi wa inna ilayhi raji'un. Sahihul Bukhari yìí làwọn à ń sọ fún. لما خرط إلا بماء الذهب هو فريق بين الهدى والأمان التفريق بين الهدى والعمى وصد بين الغنى والعطب هو صد بين الغنى والعطب asanidu misilu nujo mi sama. asanidu misilu nujo mi sama. ama mamu tó ní laha ka sohob. ama mamu tó ní laha ka sohob. ẹ dáadé bá nínú. akramakumullah Ramadan eleven. lónìí ẹ tún gbọ́ nǹkan rọ̀dán orí lẹ́bùn sáwàlá gèsè báyìí. Allahu Akbar. bàbá Bukhari muhammadu ni wọ́n ń ọmọ Ismail muhammad ọmọ Ismail ọmọ Ibrahim ọmọ Mugira ọmọ Baridiziba ọmọ Baridiziba àjòrúfi ẹni tí ọba àlékè ọlá mọ̀ọ́mọ̀ jù sáyé wá tẹ̀sìn ànábì ẹ̀sẹ̀. sallallahu alayhi wa sallam. àfáà yìí ní sọ̀híhù bukhari ìlàó ansafu. sọ̀híhù li bukhari ìlàó ansafu. tíra tá ń pè ní sọ̀híhù bukhari ìlàó ansafu tara yìí bá fẹ́ ṣe dọ́gba pẹ̀lú ẹ̀ tí wọ́n fẹ́ bó tíra yìí sí tí wọ́n bá fẹ́ kan tí àyè lábùkù tí wọ́n bá fẹ́ fún ní ẹ̀tọ́ ẹ̀ làmá útọ̀ ilà bímá ìdáhàb làmá útọ̀ ilà bímá ìdáhàb. àfáàní kò yẹ ká kọ tírà yìí o pẹ̀lú kankan kò yẹ ká fi tàdá kankan kọ àfi kó jẹ́ tàdá góòdì káwá góòdì tábà lọ yọ lọ ká tó lè kọ́ tunu tákàlà kọjá pé góòdì la fi kọ́ níbi tí ipò rẹ̀ dé lórí ẹ̀sìn sọ̀híhù Bukhari ìlà ọ̀rọ̀ à ń sọ fún lámà ọ̀tọ̀ ìlà bí máa dá. tí a bá rí ọmọ kékeré kan nù wa tó tètè há orin yìí wá gbọ́ ẹ̀bùn tó lè ṣe wúyẹ̀ mi kọ́ gbàrú ẹ̀. lọ́mọ ha kọ́ wá pàdé mi tàbí sírè kọ́ nàró wọn kọ́ kàá yọjọ́ ẹ lójú. àfààní. هو الفريق بين الهدى والعمى هو الفريق بين الهدى والعمى tíra yìí ni ohun tó ń sòpinya láàrin ọ̀nà mà tójú fífọ́ olójì adójú fífọ́ mà lójì adọ́nà mọ̀ mà ẹnìkan ò lè mọ kéèta bàbá ìtìbà tọ́lọ́run bàbá ṣe fẹ́ sí pọ́. afa ah, wa muslim muslim ọmọ ajaj to se sọ yìí muslim ọ̀rọ̀ ọmọ ke baba buhari ni ó wá lóun bí baba ń jọ kan pé baba ah, ẹ dákun ọ̀nà wo ni ọ̀rọ̀ yìí gbàdá báyìí àṣírí kan nìyẹn mi ní sọ yẹn lẹ́nìí máa padà sọ ọ̀nà wo lẹ gbàdá báyìí ah, baba níbẹ̀ mi náà ṣe rí nù òye mi náà nkè kúkú yọ lọ́rọ̀ Baba, buwa bàbá muslim lòun wa béèrè àdìsí kan lọ́wọ́ baba, tó ẹ pé lọ́dọ̀ tòun àdìsí ti dá a parí gbogbo àbá muslim lè ṣe èèyàn bẹ́ẹ̀ o tí àti ẹ̀yàn lọ́kọ́ létí bàbá o olóhùn wa ó ní bàbá olóhùn wá pé àdìsí báyìí bàbá ní àrùn bẹ́ẹ̀nbẹ́ẹ̀n bí báyìí olóhùn wa sọ pé láyébúgà dúkà áhàdún ilá àṣìdún ẹnìkan ò ní pé bó lọ̀rọ̀ rẹ ṣe jẹ́ yọ́yà jókè ta ni. ẹ tẹ́ ìgòkè. وفرق بين الهدى والعمى وفرق بين الهدى والعمى وصد بين الغنى والعطب Buhari sọyí Buhari òun ló ń pínyà láàrin láàrin ìwúdá àti àmá gbogbo ọ̀nà tí a fẹ́ gbàgbé rọ́wọ́ ẹ̀sìn buhari lọ́gbọ́n dànù ńlọ́gbọ́n dànù wọ́n sáàdù bẹ́ẹ̀ nẹ́lì gínà wọ́n sáàdù bẹ́ẹ̀ nẹ́lì gínà wàlẹ̀ àtọ́ هو سد بين الغنى والعطب Buhari ni sádù òun lè dídí òun lè dídí tó dí atop tó dí máwùn kí la ń pè ní atop ìparẹ́ òun ló wá sí gìnà kalẹ̀ ọ̀rọ̀ níjẹ́ bẹ́ẹ̀. wọ́n ní wọ́n nù sòro tí wọ́n ka ìtìbùkọ́rí bá gbà wá lẹ́nu ànábì sí ìṣòro kan káwá kàá sí kọ́mọ̀wá sẹ́ ah wọ́n lọ́wọ́n wọn lọ wọn ọ̀rọ̀ àdìsí odidi àṣẹ ni ṣùgbọ́n ọba yìí tún gbé àṣẹ sí ọ̀rọ̀ anábì tí Buhari bá tún gbà wá lọ́tọ̀ ó ṣe bẹ́ẹ̀ ni èèmọ̀ ọlọ́run kò ní yé ṣẹlẹ̀ lókè pẹ̀ ilé ọlọ́run bá gbé sí ẹjẹ́ àgbà fọlọ́ níbẹ̀ àwọn ará Baghdad wọn gburu Buhari wọn ní gègéluge tí ń dá kiri sábàdé Baghdad ń bí yọ mọ̀ pé afa ń bẹ̀ ń bẹ̀ ní Buhari bá ń kiri kí ayé sábàdé Baghdad ńjọ kan nẹ́ẹ̀ma ni ẹ wá wo afa wọ́n ní ẹyin ni Buhari oníbẹ̀ ni joko àwọn afa ń bẹ̀ ń bí nẹ́ẹ̀ma lọ kó afa mẹ́wàá jáde síwájú Buhari. Si ní a bá há àdísì mẹ́wàá mẹ́wàá fáfá kan ètí wọ́n fi dánwò rè ètí wọ́n fi dánwò rè ètí wọ́n fi dánwò rè mẹ́wàá ọ̀ràn mẹ́wàá mélòó ni ó jẹ́ ọgọ́rùn-ún ẹnìkan ó so wọ́n yẹ̀yẹ̀ mẹ́wàá ni pé kọ́ wá yẹ̀ wò ọwọ́ àjòkó ìtẹ́ wá ṣe ni pé wọ́n wá kálukú wá mú àwọn àkọ̀ọ̀kan wọn afáàyàn wá mú àdísì kọ̀ọ̀kan wọn wá ń dàrú wọ́n ń lọ rí gbé rọ́wì rẹ̀ ẹni tó gbàdí sí wá wọ́n gbé pò ń bẹ̀ wọ́n gbé mí sí wọ́n wá ń kà fún Buhari pé ṣé mo gbà á yọlẹ̀ gbà wọ́n wá ń wojú ara wọn pé dandan <laughs> àfàrè ń pè é láàfà ọmọdé àgbà kí àwọn tí wọ́n péjọ kí wọ́n lè wà kárídìwé àwọn náà mọ̀ pé àwọn ti dàrú pé n tó wí yẹn lọ̀rọ̀ kápá wọn kọ́pá wọn gbà á ńlọ́yẹ kọjẹ́ àmọ́ ń gbẹ pé dánwò ni ẹnikẹ́ni fàṣídì àṣírí ìdánwò hàn ẹni tá a fẹ́ ṣe fún eléyìí ká mẹ́wàá tiẹ̀ tiẹ̀ ọlọ́gbà bọ́ bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ mẹ́tò bọ́ bẹ́ẹ̀ kọ́ máa yanjú ẹ̀ lọ́kọ̀ọ̀kan o ìmí tó bọ́ òun náà tó dàrú dàrú tàǹgbé rárá rárá rárá ọ̀gbà àmẹ́wàá ṣètìlẹ́dẹ́lẹ̀ olùdajìdẹ́lẹ̀ ẹ máa gbọ́ ọ wá ní wọ́bọ́ síbí mhm. mẹ́wẹ́ wa tiẹ̀ mẹ́wẹ́ wa tiẹ̀ tọ́ka àkọ́kọ́ tọ́ka rẹ rọ́wí ẹ̀kọ́ yìí rọ́wí ẹ̀rẹ̀ ọ wá tún mẹ́wàá tiẹ̀ ọ parí ẹ̀ ó jùlẹ̀ ẹ náà sì mọ̀ pẹ́ ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ìkẹjọ ìkẹsàn ìkẹwàá a ah, orí kan náà láì gbé tí a lọ́wọ́ bó ṣe fínísì wọn ni Bagidadi gbogbo ara Bagidadi ń gbà gbogbo wa là fà kí wọn tó bí bàbá rẹ àmọ́ gbogbo wa jẹ́wọ́ pé àfà wa ló ṣe. ntẹ́nìkan mọ̀ pé òun máa ṣẹnu kan tí òrórin fẹ́ẹ́ sílá nìyẹn ẹnìkan tí ọ̀jáde sanawi tí wọn kọ sàádà sanawi fún ni wọn máa yọnu sí. Si àwọn ará ẹ̀yìn ti parí bẹ̀yẹn nìyẹn wọ́n ti ẹ̀yìn ti gbèsè jẹ́ wọ́n ti jẹ́wọ́ wọ́n ti jẹ́wọ́. bàbá sàdé. ìlú kan mọ̀ rántí bọ̀ máa rántí lámbá gbọ́ wọ́n ní bàgìdáàdì ẹ̀yìn lẹ́sọ̀ yẹn lọ́dọ̀ ara yín nìyẹn. <laughs> tí a bá bí dáa kó dé tàwa buhari ò fi torí èèyàn lọ́ọ̀bẹ̀ ìrìn àjò rẹ̀ ló gbé débẹ̀ lẹ́bàá bọ́ wájú ẹ̀ àwọn tí wọ́n máa rántí ìlú yẹn torí pé inú gbogbo òlu tí ẹgbẹ́ ńgbà ní ìsìwá ọ̀kan tiwọn lọ́ba sọ pé kí wọ́n pè wá àwọn ará Bàgídádì ní nǹkan àdìsí mẹ́wàá fún ọ náà wà àdìsí mẹ́wàá sí lọ́dọ̀ táwọn ní ẹ má lọ kó àdìsí one thousand tí ń bẹ lórí àwọn èèyàn lọ kó ọ jáde wọ́n ń kà fún Buhari pẹ̀lú gidi kama dàrú wọ́n sì ka gbogbo one thousand kò dẹ̀ jẹ́ni kò dẹ̀ sọ pé kẹ́nìkan dúró kí n tó ń ṣe ó sì ń pé ẹgbàá ẹgbàá ẹgbàá ilẹ̀ asiri tó ẹ nzuri tó wọ́n lọ kí asiri tó wọ́n lọ kí magiri tó wọ́n lọ kí ó ní gbogbo ń tẹ́ ẹ kà yìí tí gbogbo ọjọ́ lọ yìí tí má bẹ́ẹ̀ tèmi kọ̀gbà ọlọ́jọ́ pé kọ̀gbà ọlọ́jọ́ pípẹ́ lọ́nà dáa ọkà sáájú náà wọ́n ka one thousand baba wọ́n sì dàrú ngbọ̀n ṣe tí bàbá ó ṣe tiẹ̀ ọba bẹ̀rẹ̀ wọ́n ní ń ka àdísì bí ẹni ń ka kúlí ìwọ̀lá. lẹ́bàá nà ọ́ gan gbogbo gbogbo àwọn ẹgbẹgbẹ̀rún wọ́n padà gba yí pé àfa àwọn ní í ò jiyàn one thousand èèyàn jẹ́mọ́ àwọn àfa tí wọ́n kọjá bẹ́ẹ̀. àníjọ́ kan. Bukhari àtàn méjì kan àwọn méjì kan wọ́n jẹ́ mẹ́ta wọ́n bá jọ wá àdìsí lọ wájú àwọn àfa wọ́n jọ ń kéw kiri wọ́n náà àwọn méjì wọn náà àwọn náà wọ́n rojọ́ nínú tí àtà tún rí ká o wọ́n náà bá ń kiri kiri ọ̀dọ́dọ́ àfa eléyìí èyí táwọn gba àdìsí ogún èyí táwọn gba àwọn àdìsí ọgbọ̀n èyí táwọn gba àdìsí kínní kan àwọn sá gba àdìsí jọ ó lọ bíi four thousand Buhari ò múwèé lọ́wọ́ kò mú kálámù lọ́wọ́ àwọn làwọn sá ń kọ́ náà Buhari àbí kí ni à ń pè ọ yìí ọ ọmọ kọ́ nkankan à ìmọ̀ ní mà ń lọ àwọn tá a máa ń bá pàdé yìí ọmọ sí pàdé ìmọ̀ ní mà ń lọ yìí. ó ní ẹ máa jẹ ẹ ń bolo tó kùtà tó fẹ́ lọ. Bukhari nígbà tí wàhálà wọn pọ̀ tí wọn lè lọ́rùn pé ìwọ ọmọ yìí olóṣì kéré sí wọn ìwọ ọmọ yìí kí ló ń gbàgbọ́ kó ní kankan ṣe kí ló tẹ̀lé wá sí ó bàbá Buhari lóun pé ẹjọ́ ẹ dúró gbogbo ohun tí yẹ kọ ẹjẹ ń rí ṣé gbogbo ẹ rí ṣé ibi ìgbà tẹ ń kọ ibi àjọ ń sọ fún aná ni ẹ̀yin ẹgbẹ́wì tẹ kọ ẹgbẹ́ lọ́wọ́ ìwé tẹ kálukú yìí kọ kálukú gbéwì ẹ lọ́wọ́ ẹ máa wò wọn ló sì kagbó táwọn ti ń gbà tá a rọ sí kàtàkàtà fáwọn. ẹ gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ gba bọ̀họ́rí ẹ mà yí pé ẹja wa náà tọrọ ọmọ rí ọmọ gidi ọmọ sànsàn ọmọ tí ó gbèsè wa yọ kékeré ní Buhari wà tí bàbá rẹ ti kú ìyá ní ń kóra bíi Buhari ìyá ní ń kóra bíi ẹ ẹ ó kóra bíi rẹ títí ọmọ yà ọmọ òrukàn ni ó sì fẹ́ kóra bíi rẹ títí lọ́ba mọ lọ ọmọ lọ sí hajj àti Ahamadu ẹgbẹ́ ẹ̀ wọ́n lọ sí hajj ní ṣe hajj tán ó ní màmá ẹ kílé ẹ máa lọ wọn ò lọ mọ́ kílé adé à. Ah olóhùn ọlọmọ maka àwọn afa kún bẹ amadu àti mọmọ náà padà wálé bíbọ alẹ ti takú sí maka nìyẹn ń gbọ kéwu kéwu wọn sàn maka ta pátá tó kù mẹ. ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ sáwọn èèyàn tí wọ́n gbógun ti Buhari ń tọ́ parí ayé wọn ẹ̀gbọ́n ńgbà bàbá yalu wọn wọ́n yalu ah, wọn pé ẹ àpá mi ni bàbá náà kí sọlọ́n tó ní ọlọ́run sì dáhùn mo dẹ̀sà dé ńgbà tí mo kà á mo nígbò pẹ̀lú ògo ọlọ́run gbogbo alùsùn ní fún ní iná kàlẹ́ yìí àmì tọ́ba tọ́ba fẹ́ lókù. ولفرق بين الهدى والأمى والصد بين الغنى والعطب bí mo ṣe wá orin ìfún yín lónìí ẹ bá mú bọ̀ lọ́la Ama wa wá sọ̀rọ̀ rẹ̀ a máa ka orin yìí èyí tọ́lọ̀ ń fẹ́ kó ṣẹlẹ̀ náà rè gbogbo àsìkò tẹ́ máa ń wá kó kẹsẹ́ẹ̀tì yìí tẹ́ bá ń fi ẹ̀mí àníyàn rẹ̀ kaba yìí lórí yín ọmọ sọ̀kalẹ̀ láti sọ́mọ̀. amiina. ibo ń fẹ́ dọ̀ ọ fẹ́ dorí ọ̀rọ̀ kodò ni ọlọ́run sì ló ń fẹ́ fojú hàn síta ẹ jẹ́ ń kurani díẹ̀ ẹ̀ ń tún bọ̀ ń bẹ̀ o lánàá mo sọ wípé ayàtà kílànà yẹn á kéjà àwọn àṣírí ayé kan àbí ẹ̀kọ́ ó ní afẹ́ sọ díẹ̀ ń bẹ̀ yìí ọ̀pọ̀ ṣùgbọ́n àwọn sọ díẹ̀ díẹ̀ tí n bá sọ díẹ̀ ń bẹ̀ ń tó bọ́ sínú àyà mi àwọn ayàtà fẹ́ máa kàn ní ìsìn àwọn àwọn àwọn àwọn ọ̀rọ̀ tí àwọn afá sọ níbẹ̀ àwọn gbáǹkọ́gbì ọ̀rọ̀ ni làfílímọ̀nà ti ṣàdúrà fáwọn afá wa bí a bá kọ́nu tí àjùbáyé lọ tí yìnbọn lè dá kà àbígbẹ́ tó bẹ́yẹn bá bóyá tí a sọ lè bo ní kí olùjọ́ ọmọ ni eh, ọ̀rọ̀ wọn jẹ́ má dúró àkọlùbà di sàlùkù àánú ẹ̀ fún wọn. àmín. wọ́n nínú àǹfààní tí ń bẹ lábẹ́ àyà yìí ó ní ìsìbáàtú lè àsìbáàbì ìsìbáàtú àlè àsìbáàbì kí a fi àwọn ìdí àsìbáàbì rinlẹ̀ àwọn àsìbáàbì káfírinlẹ̀ pé ń bẹ̀ kí ni wọ́n sọ débẹ̀ ọlọ́run ní fàdúkú àdáàbà bímọ kọ́ńtún tàgéfóró fàdúkú àdáàbà bímọ kọ́ńtún tàgéfóró. ẹ lọ máa tọ́yàwó ẹ sọ̀yà lóyin kẹ́ la ẹ sọ̀yà domi ọbẹ̀ kẹ́ máa la a ọlọ́run ò mọ̀jì àjẹ́ kankan nù yà. àmín. ọlọ́run wa jẹ́ ká gbọ́ yé pé kí ni ó bí tòun ti ìjọba láàánú ìtó bẹ́ẹ̀ kí ló bí bímọ kóńtò ń tẹ̀kì fọ̀rọ̀ àwọn afáàní bá yẹn wọ́n ní bá òsàbàbí yà ni àti pé torí ń tẹ́ ẹ ṣe torí ń tẹ́ ẹ ṣe lẹ́ẹ̀fì jẹ̀yà ọ̀sán máa fa àwọn káfíìn ìjọ àdìkí kọlọmọjà sínú wọn. àti pé sábàbù wà nìyẹn gbà yẹ sábàbù wà nìyẹn kí ni a pè ní sábàbù ntí ó ń ṣẹlẹ̀ tí nǹkan fi ń ṣẹlẹ̀ ntí ń ṣẹlẹ̀ tí ń bí ìṣẹ̀lẹ̀ nǹkan. àwọn afáà wọn á nígbò rí báyìí àṣepé àwa àjọ àlìhùmọ̀ yìí àwa àlìhùmọ̀ Muhammad yìí aliwuma anabi wọn la wá pín mẹ́ta látara sibab lára sibabu ń bẹ àbí òsì wọn la pín mẹ́ta ìpín àkọ́kọ́ mani ankarali asibaba na ahiyan àwọn ìpín kan wọ́n tako asibabu pátápátá pé kò sí sábàbí kankan pé ẹẹ. Eh, ngbàtà bá wà fi kíní kan kó nǹkan kankan ní kan wà dá nǹkan o wọn ní nonsense kò sí ọkàn ń ọkàn ń dà naturally ni wọn lọ dàbí àwọn wèrè tí wọn ya wèrè nínú àwọn Yahudi tí wọn ní ẹ gbogbo tí ń bẹ láyé yìí ọwọ́ natural ni pé dandan ni ká ju nǹkan sílẹ̀ kó wù kò sí pé nìkan ní yóò wù yóò wù ni ọba ìbá ṣe pé ọ̀tá rẹ ló jù yóò wù ẹ̀rí wọ́n ní bẹ́ẹ̀ nù àlímọ̀ ànábì náà tó nírúgba tó nírúurú yìí náà. wàkọ́lá tó wọ́n sọ pé ìnàlẹ̀ àṣìyáhà tá ti di sódìfà wọ́n ní àṣìbáàbù kan wá bìmùjáradì sódìfà wà bìmùjáradì anúláhà kàlákàhà ọlọ́nkà da ń bò ti da tán ó ti sìn lẹ́yìn ẹ̀ ọlọ́run ó sì lẹ́yìn ẹ̀ yẹn jọrọ ayé rẹ wọ́n ló lè jẹ́ ó dáa fún rẹ ìṣẹ̀lẹ̀ méjì ó dáa fún ọ kọ̀ọ̀kan lọ mọ́. mo gbà pé ẹni ọmọ kí ó yẹn ìyànjú ẹ̀ ló tó bẹ́ẹ̀ ẹ̀ lówó yẹn ìyànjú ẹ̀ ló tó bẹ́ẹ̀ gbà wíru ẹ̀ ọpọlọ rẹ̀ ní ká lọ stọ́dì ká lọ rèé nírú ẹ̀ abá ti ní dandan lẹ́yìn náà ó nírú kínní yẹn. <laughs> ń bẹ lásìkò yà bí ò sí jàmọ́ ó wà rẹ́gẹ́dẹ́ irú wọn bí ẹni wọn lọ lé kéwù kò ní ká kéwù ó ní ò níìdì nǹkan kan wà tó yẹ tó bá ti ṣe báyìí wọn kàn máa da kéwù lẹ̀ máa dàwé lẹ̀ ni báyìí rò tí wọ́n ṣe fún un ìjọ àkọ́kọ́ nù afáàní wà mí ní hàn mani asibaba mani asibatali asibaba ala anaha mu afẹ́ra tó ń bẹ záàtìá àwọn kan sì gbà yí pé sábàbí wà àmọ́ sábàbí yẹn ní ń dáṣẹ́ sí ibi oògùn ti wọlé nù lọ́dọ̀ àti ṣe pé sábàbí wà ẹni oníṣì ń dáṣẹ́ under control pé fáànù yìí sìn bí ṣe ń yí yẹ olóńdá yìí nígbà tí iná wà ló ń jó yí tí wàá sí iná mọ́ kò ní yí iná tó wà ní jó yí bẹ́ẹ̀ sì làwa mùsùlùmí agbọ́dọ̀ gbarú agbọ́dọ̀ gbàgbọ́ bá mọ́ a gbà yí pé yí tó ń yí yẹn tá tanná fún yẹn àṣì ọlọ́ọ̀ni fi ń yí nígbà tí fáànù tóyìnbó ṣe tí yíyí rẹ̀ tọ́lọ́run ti ṣe déédéé yí tí ó yí tí olówó rẹ̀ wá fẹ́ lójú ntọ́lọ́ ti pè bùbù lọ ọwọ́ ni kọjá pé nàìjíríà ń wo sí fáànù wa tolówó rẹ̀ ọ̀fẹ́ tan fáànù tí ò ní síná kó lè jẹ́ pé gbogbo yìí tí ó bá yí láyé yóò kù sí déédéé tọ́lọ́ bá ní ó yí. ẹ ti wọ bẹ́ẹ̀ yé ẹjẹ́ tó sọ. akramakumullah. fáànù iṣẹ́ ìjọ ìbò ń ṣe ní kọ́mpìnì ó nìkan kó ṣe ètí wọn kó lọ mọ́kà ètí wọn kó lọ dúmí olédè bòmí déédé tọ́lọ̀ ń kọ́ mọ́ irin yẹn pé yóò yí láyé pé yóò yí láyé ló ń jẹ́ wọ́n máa kó wọn lọ ibi tẹ́ pé tí yéé gbó kò ní yéé yí torí pé àwọn ní tí wọ́n fi lò àmọ́ èyí tí ó wá sí nàìjíríà ọlọ́run kọ iye tí ó yí mò náà ló kọ iye fún un àmọ́ ọlọ́run wá dá olówó tí ó rà á pé kó lérò kí fáànù yẹn yí ju tọ́lọ́run kọ mọ́ fáànù yẹn lọ ọlọ́run wá jẹ́ pé nàìjíríà lọ́lọ́run dárú ẹni sí i nàìjíríà náà wọ́n sì kó fáànù yẹn wá wọ́n á ṣe ìjọ nàìjíríà níṣe pé olówó rẹ̀ ọ̀fẹ́ tàn kò ní rí tàn kó lè kú sí déédéé tí ó yìí láyé. èyí sọ pé nàìjíríà náà lọ wá iyì rẹ̀ pọ̀ ju èkejì rẹ̀ lọ olówó tí ó rora jẹnẹrétọ̀ wọ́n múnáwá ẹ̀ ọ̀tàn máa yí kó lè kú sí déédéé iye tí ọlọ́run fẹ́ kó yí láyé. gbogbo mọ́tò tẹ́ èbó ṣe tọ́lọ̀ ń kádàrá yí pé wọ mọ́tò yìí ìyà ní jẹ̀wọ́ pọ̀ torí bẹ́ẹ̀ Saudi ẹ̀yẹn ra Kuwait ẹ̀yẹn ra Dubai ẹ̀yẹn ra ẹ̀yìn mọ́tò eléyìí wọ́n lò yín débi pé èbó tó ṣe ọ yọ gbàgbé pé òun ti ṣe mọ́tò yìí láyé ẹ̀yẹ máa lọ Nàìjíríà. Ọlọ́run kù sí ọbọ̀ ọlọ́rẹ́ o. Ah ẹlòmí ò tún lè lò mọ́. Ah, ah. nàìjíríà ò lo mọ́tò eh, níbo lẹ́gbẹ̀ẹ́ lọ ah. tí banẹ́pítà tó ti ṣéjì gbogbo pánu ara ẹ̀ pátá tí mẹkáníìkì ṣéjì gbogbo ẹ́ńjìnì pátá ọkọ̀ káwọn máa yọ pò ń bẹ̀ tí wọ́n máa fi mí sí tí tọwọ́ èbó tó ṣe é pò tán yányán kádàrá ọlọ́run ni. ní ọmọ ọjọ́ tẹ̀lé yẹn lẹ́yìn. tó bá ń bẹ lọ́mọ nàìjíríà pé ò ní lórí ìṣẹ̀mí yẹn ìtí ó gbé ọkọ̀ nàìjíríà lọ lù tó gbé lọ lù pé yọ̀dẹ̀ ìṣẹ̀lẹ̀ sí ọ. sábàbí wà lọ́dọ̀ àwọn ìpín eléyìí wọ́n gbà yí pé ìtí ọjẹ́ sábàbù yẹn ìní ń daṣẹ́ ṣe ìní fún ìròrí àwọn kan wípé tá a bá mú ewé àtegbò yóò ṣiṣẹ́ ṣiṣẹ́ kádàrà ẹ rí i pé nípa oògùn tàìsanra náà a ti sọ sọ sọ rí i pé bẹ́ẹ̀ bá lóògùn àìsàn náà tọ́lọ̀ ń bá pé ọ lọ gbàpọ́lọ̀ ló jẹ́ ọ lọ o nítorí pé àwọn kan ti lórí oògùn yẹn táìsàn yẹn ò lọ o nígbà tí ọkọ lílọ mọ ká lóògùn káìsàn ọ lọ ọlọ́run ló mú kó ń bẹ́ o paracetamol kọ́ o lẹ́ẹ̀fìrẹ́ ti tí déédéé àìsàn náà ṣe tóun ò ní lo oògùn kankan òun ó sì gbádùn. àmọ́ kéékèèké ń bẹ̀ lóyún tí mọ́dọ́lọ́ ma ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí lo oògùn tẹ́ bá dúró tì yóò sì padà gbádùn kẹ́wọ́n kò ní kú yọ́dọ̀ oògùn yẹn nù ni yóò sì máa fojú kọ̀ pé oògùn yẹn korò. kò sì lo kò sì kú. bẹ́ẹ̀ bá lò fọmọ kan tó bá gbádùn sóògùn oògùn ni ẹ sábàb ni kò dáṣẹ́ ṣe ìmánì tiwa àkídà wa alùsùnà wal jamaa ni pé sábàbí wà àmọ́ kò dáṣẹ́ ṣe láàfin mà pé sẹ́tí mò ń ṣe yìí wọ́n fi rówó tọ́lọ́mbà kọ́ ni o iṣẹ́ ìgangan kí ó fún mi lówó o lẹ́ẹ̀fin ló ṣe méjì tí wọn ní dọ́gba ní ìlọ́lá o tó iṣẹ́ ń bá ni àà ọ̀yẹ̀ká dọ́gba bákan náà ni mẹ́jọ ṣe náà ni ẹnìkan ọkọ yàn ń sẹ́ kọ̀ọ̀kọ́ lé ẹyọ kan ọmọ tó lẹ̀ kọ́ ń sẹ́ fi sẹ́ ń kọ́ lé ọ̀nà mẹ́jọ. Ah, ah, ó yẹ ká fura pé ah, iṣẹ́ ìjà kọ́ lódodo àgbọ̀dọ̀ jókòó pé gbìtà eh, eh, wa àkọ́kọ́ pé kò sí kankan nkankan ọ̀hún èèyàn ń fi ìmánì eh, òní òhò àìfi ìsinlọ̀ nǹkó gbà ìmánì wèrè ìmánì tí ò lásọ lọ́rùn ìmánì mujarrad àwọn afáàní uriyanu di iman nìyẹn wọ́n ní kárí junon ó lò ń tí wọ́n bá máa ń lò ó ṣe jẹ́ wọ́n máa ń ṣe agbára lọ́lọ́hún kọ́ wá kọ̀ndẹ́mù ẹ̀ tó tálẹ̀ yẹn ìjọ àkọ́kọ́ nìyẹn òun ò sínú èèyàn gidi yóò gbàyé ń tòótọ́ bọ̀ tí ayé irú wọn yìí sẹ́tù ọmọ tí ò ní kú ò ní kú tòótọ́ àmọ́ bẹ́ẹ̀ bá lóògùn fún àìsàn lè ìyàkúdà bẹ́ẹ̀ bá lóògùn tẹ́kẹ́ lò fún kò ní kú bọ̀ tí ó lè dá bírùn. Allah ẹ ẹ máa sọ̀rọ̀ lọ má jẹ́ ń dọ̀ lẹ́kẹ̀. Allahu dhu qadari والناس ذو سبب ولن ترى قدرا إلا له سبب ولن ترى قدرا إلا له سبب. àfáà yìí. ó ti ó katira jìnnà ó ti wá jàrá ba lọ́pọ̀lọpọ̀ tí orin kuran kíkà àdísì kíkà ìmọ̀jẹ́ èèyàn gbọ́n èèyàn dàbí màláíkà ẹ̀gbọ́n tó hun méjèèjì pọ̀ aláwùdú. bọ́rọ̀ ó ṣe jẹ́ àmá wàná sódò sábàbí ọmọ ẹ̀dẹ́ èèyàn ló ń sábàbí ọ gbọ́dọ̀ sọ pé ọlọ́run ló ń kádàrá sábàbí ò sí irú wọn ẹ dúpẹ́ wọ́n tọ́jú rẹ olóòótọ́ ni wọ́n bọ́ ẹ olóòótọ́ ni oníṣẹ́ yà pé ń gbọ́lọ́ ń kọ́ pé wọ́n ó ṣe ni wọ́n ṣe. Ah, aláìmoore. fáìn bẹ́ẹ̀ ni òótọ́ ni ìwọ ò ṣe fẹ́ bímọ kọ́ ọmọ láya hmm? àbábà aleke ọlá ò ṣe ọmọ rí tí wọn ò láya ṣé ò ṣe rí. ó ṣe. ẹ̀yàn ò ṣe pa ò ṣe dó sí ò ṣe dó sí súnà èèyàn pẹ̀lú èèyàn lọ dúró kà ò sì fẹ́ bímọ kọ́ ọmọ fẹ̀ kan láya. Hmm. ò ṣe ṣe yẹ hmm. tó fi ń wọ́nà bó ṣe níyàwó torúkọ fẹ́ bímọ ah, ah. ìtí à ń sọ ni pé ká má gbàgbọ́ òdì ká má lo ìmánì òdì ká má èkó bára wa torí pé ọlọ́run tọ́lọ́run bá rán yàn ẹgbọ́ yorùbá náà wọ́n jẹ́ sábà rán ni òyàlejò rìn lóhun tí a bá máa ń lò lọ́nà halal wàá gbára lọ́lọ́run wọ́n lọ lé kékeré tó mọ̀ ni lọ́ọ̀kẹ́ kápẹ́ tọ́lọ́run bá kọ ìmọ̀ mọ́ tọ́lọ́pẹ́ bá kọ ìmọ̀ mọ́ inú yàrá yìí ló ti mọ̀ Aa, lọ́mọ́un wọ́nà sọ́dọ̀ sábàbí àwọn èèyàn séèyàn àwọn ni wọ́n máa jẹ́ sábàbí ara wa síra wa wọ́lá ń tọ́rọ kọ̀dàrọ̀ ìlàlàhó sábàbùn ولا ترى قدرا إلا له سبب ولا ترى قدرا ó lè rí àkọọ́lẹ̀ kan kò ṣe kò wá má rí sábàbí pẹ̀lú ẹ̀ ó lè máa fi kún níyàwó láàfi gbọ́dọ̀ gbọ́wọ́ lẹ́rán nígbà tó bá yẹ ká sọ̀rọ̀ ká pé torí pé ọlọ́run tó yára rẹ̀ gbé kò ní ká fi lẹ̀ ọlọ́run tó jẹ́ ara rẹ̀ gbé ọ̀sọ̀ ah! yẹn mi ọlọ́bi iṣẹ́ ọ̀sọ̀ pọ́lọ́run tó jẹ́ ara rẹ̀ gbé kojú kárí owó. àbí. tí ọlọ́run lè kún wa lọ́wọ́ ta lè dá àdúgbò láì lóhùn ah! èmi ọmọ ọlọ́run mi torí pé ń jò ní tí àwọn sọ̀rọ̀ tí a ń dá owó tó ló kọ pé ká fi ṣe ètò lórí bá ṣe dá lóhùn ti ìjà bí a bá mọ̀ pé bí ó ṣe ń lẹ̀ tó nìyẹn àbá dáwó jù bẹ́ẹ̀ ń lọ ńgbà kẹsẹ̀ ti jáde tawari tó bí làwa mọ̀ pé tó bọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn àmọ́ adúpẹ́pọ́lọ́ ń kọ́ àmọ́ ṣe àríṣe. gbàtà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pèpè á tàwọn ti ta àwọn orí bẹ̀rẹ̀ sí mọ́ àwọn ti dẹ́ni yẹ̀yẹ́ nílùú àmọ́ ń gbà tí èsì jáde látọwọ́ jàmá yìí wọ́n wá yan fanda àwọn èèyàn náà wá ṣe dáadáa gbogbo àwọn èèyàn lórí talitalita aná wà gbé kínní ka ìta wọ́n máa pè rẹ̀ pàápàá jùlọ àwọn kan bẹ lágége wọ́n ló fèsì agége ni wọ́n wá lọ́ọ̀dù ẹ̀ sókè ọfẹ ọfẹ ẹ̀dógún tán bẹ̀. naam wọ́n ní bọ́sọ̀bù yẹ wáyà wọ́n ń pè é. wọ́n ní jọ́sẹ̀ yẹn wáyà ni wọ́n ń pè bẹ́ẹ̀. wọ́n ní bí agbé ń sọ̀rọ̀ rédíò yìí pé ẹrú ọlọ́run kan pé ẹgbẹ̀rún mẹ́wàá yìí ó fi dá sí i. bọ́lọ̀ ń bá fún wa lá ní nǹkan kan ṣe ẹ ẹ má jà sọ pé wọ́n ti ń ṣe fi tọ́lọ̀ ń bá fi ràn ọ́ lọ́wọ́ ìjà tí a ń jà fẹ́ sìn oníranran ni àrógun ọkọ́ àríjà àrógun àdá àríjà à àrí ti dàjà eléyìí dẹ̀ wá yọ kúlẹ̀ yìí kúlẹ̀ yìí kúlẹ̀ yìí ká máa rí ẹni tí tọ́lọ́rọ̀ sọ kọ́mọ́ sọ ẹ̀yin tẹ́ẹ̀jì kọ́rọ̀ tí wọ́n bá sọ bọ́ta kẹ́ ẹ má ṣe ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sáwà o. Ah, ẹ jẹ́ àfi sun ọlọ́run nírèbè wọ́n sọ fọ́lọ́run pé wọ́n ọlọ́run ìjà rẹ ní ẹlọ́dẹ̀lẹ̀ yìí mo fẹ́ gbé tó tójú ara rẹ gbé àmọ́ o fẹ́ wo ohun tí ń ṣe náà ni o fẹ́ wo ohun tí ń ṣe náà ni <laughs> ọlọ́run sọ fún mi pé sẹ́mi lẹ̀ ń gbèjà bẹ́ẹ̀ ń gbèjà ara yín èmi tẹ́ pé tí n bá ní kọ́ mọ́ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ náà ni kò sí kò sí mọ́ náà nù àmọ́ mo fẹ́ wo ohun tẹ́ ṣe náà ni. ebe lomi o ebi bi ibi bi ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí ni àbíbo ti kó oríire ayérayé bẹ́ẹ̀ lomi nípa pé ibẹ̀ ni òun ó ti sí tiẹ̀ ṣe eyín bá ń jàre tí bá ti ń lọ jùnà máa dán padà o lórí ọ̀rọ̀ tí n bẹ́ ń lẹ̀ yí ọ̀kara o ìpín mẹ́ta lèèyàn pín sí ni o lára àsìbáàbò o àwọn kan ní òsì rárá o gbogbo ohun tí bá ń bí òórùn kó òórùn kọlọ́mbà ní kankan náà lẹ̀. amina. gbogbo tí bá ń bí òórùn kó òórùn ọlọ́mbà ní kpora nǹkan náà. amina ibikíbi tí bá ti ń wá bá ní pòórá ẹ̀. amina. la hawla wala quwata. billah. ní kúmá ìpínlẹ̀ kejì gbà yí pé àsìbáàbù wà ń gbà pé àsìbáàbù wà àmọ́ àsìbáàbù yẹn ń dáṣẹ́ ṣe kò dáṣẹ́ ṣe àgbọ̀dọ̀ dúró síbẹ̀ yẹn bá a bá dúró nípìn àkọ́kọ́ kámọ́tò dún pé ẹ̀kejì náà ibẹ̀ ní sógun sógun ibẹ̀ ni wọ́n ti rí tiwọn sitani wa wò yí pé bóun ọba ti ya tètè jẹ wọn wọn sako ń bẹ wọn sako ń bẹ àkídà yìí mo sọ fún yín pé àṣírí ayé afẹsọ lọ́sàn yìí ní díẹ̀ kátó mọ sọ yìí kù lọ kí náà ń pè lóògùn kakó ewé àtẹgbòjọ kakó àwọn nǹkan wọn níjọ bóyá lára ntí mẹ àbí ntí omi kakó jọ káwa ránṣẹ́ ṣé àbí òsì ẹni bá ní òsì ẹni kéwòrè otí yé pápá àbáni pé kò sí oògùn ẹ sọ pé kò gbọ́ kí ó yé kódà kò gbọ́ kúránì yé kò gbọ́ ntí màwùsà tẹ́ẹ̀nì méjèèjì torí ẹ̀ sọ̀kalẹ̀ kò gbọ́ yé kò sóògùn <laughs> kò sóògùn kò wá sóògùn ni mo ẹ̀rí bí sẹ́ ń rí yìí kí wọ́n fi ewé àtegbò pàdé ara wọn kí wọ́n sì máa ránṣẹ́ pé ǹdẹ́lẹ̀ lọ bẹ́lẹ́wájá nù yàrá rẹ̀ tó wà máa dà láàmú máa fọ lórí máa rún nínú ọmọ ẹ̀rẹ́sẹ̀ bí máa fi dà láàmú kọ́mọ ọmọ òyìn yànyàn bíi pé rí nǹkan bíi pé rí nǹkan lọ́dọ̀ tiwa ní rí nǹkan èyí tó gbóni nǹkan tí ó fẹjú tó kẹ́ tíyà ò ní sùn àbọ̀ ní sùn àbí àwọn nǹkan wọn àwọn nǹkan míì náà àwọn nǹkan míì náà tí a lè máa mẹ́nubà nítorí ọ̀la torí yaba sọ tán ọ̀rọ̀ yìí lọ bí tó jìnnà àwọn ọ̀kọ́ yẹn ní kọ̀kúkọ̀ káṣá fi máa fi máa lórí ewé àti egbò wọn akójọba àwọn wọn sọ fún pé ntí ọlọ́sẹ̀rè ẹni ọ fún wọn a mbẹ ntí wọn sì ní ọlọ́sẹ̀ ó sì lọ lápá lọ́nà òun ilẹ̀ ń bomi di gbé ọ̀sọ́ lẹ̀ pé níbi báyìí ẹkún ọ̀sọ́ ń bẹ̀ lọ́la. òun ilẹ̀ ń bomi débi pé aago mélòó ní ìsìn wọn láago méjìlá méjìlá ìdajì ìyálẹ̀ta ó ní gbogbo ẹ̀yin afa ẹ pàdé àwọn ní bilẹ̀ torí pé a ṣèjì ní sáré ó ní ah jísà ta ni ẹ ti kankan mú àní ẹ pàdé àwọn ń bẹ ṣé wọn ò ní sin lónìí ni àbí táwọn ọ lè gbókò ẹlẹ́dọ̀ lásán o yóò sì kún tó tọ ogun bẹ àbí òsì. ẹ wá gbọ́ ntí ń bẹ lábẹ́rẹ́ nǹkan kan ò bí ọba alékè ọlánú tó kápá nǹkan pín pọ̀ mọ́ nǹkan kan ò bí ọlọ́ọ̀nù tó kẹ́ ẹ sọ pé nǹkan kan tó lè ṣe nǹkan kan lẹ́yìn rẹ̀ tẹ́bẹ́ ilé gbà pé nǹkan kan tó lè ṣe nǹkan kan lẹ́yìn rẹ̀ ó bínú parí. àmọ́ ẹni ó dúró tewí àtegbò tọrọ ń sẹ́ tewí ọba kò ń bẹ̀ tewí ọba kò ń bẹ̀ kò ní sèmi mọ́ sitani wa dé ó ní ọmọ rẹ́gẹ́dẹ́ yà ní ìwọ ọ̀yà ètò wí lọ́ba ti ṣe kò sì wá fún lábàkó ti ṣe wọ́n sì lọ́ọ́ ṣe ọ̀yẹ̀ kan wọ́n dùpa onírí ọmọ fọ wọn máa jẹ orí ọfọ oye kí ni wọn máa wọn kù sínú ẹ wọn fà fún ẹ sórí nsìn yóò dèrò síbítù ní ìsìn yóò tan koko tí wàá lọ dé ní ìsìn ọkọ àtìyàwó tí wọn ọjà láyé ànákà tó sùn òru lẹ́ẹ̀mà gbogbo wọn tí ọkọ máa pé òun ó lù ọ pa yẹn náà máa pé òun náà kù sí ọlọ́run wọn jọ lẹ́rìn sùn lálẹ́ àná ni o la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam sẹ́lẹ̀yìn lẹ́ sọ fún pé ogun òsì èsù ní bẹ́ lábẹ́ rẹ̀ sítán ni láàyínú láàlẹ́ yìí ó tún mọ̀ pé ńgbẹ́ ti bá débẹ̀ ń tẹ́ ti lè pé nǹkan ó tún ṣe nǹkan yẹn ẹba tó da yín ẹ ti bínú parí yóò wà báyìí ó ti ń ṣe kó lè máa kọ̀ntínú àti ti mẹ́ńbẹ́ nìyẹn kọ̀ wá sóògùn ṣẹgbọ́ ṣẹpa àti akóyọ̀ sí gbogbo bó ṣe rí wọn bí ṣe máa bẹ náà nù kọ̀ wá sí lọ́dọ̀ ta ni lọ́dọ̀ ẹ̀ bá ní ọ̀kan sọ lọ́hùn. bọ́bá ti bọ́mọ ti wá kójọ nítorí rẹ tí wọ́n á kójọ ẹ̀ tí wọ́n lè ṣèjú ọmọ amúrù ní kọ́lọ́ ọba ọba àlekí ọlá tí wọ́n wá dìmọ̀ tó ní àṣetánì tí yóò dáhùn yóò ti di pé ẹ̀fẹ́ jò nánu torí òun rí màlẹ́kà tí ọlọ́run ti kó tí ó ń tọ̀ ń wọn ò sì bí àjànú kan dáa kó súnmọ́ bí màlẹ́kà bá wà nígbà tí ó sì bẹ̀rù ọlọ́run tó yẹ pé bàbá dúdú ọgbàgbọ́ ọlọ́run ni bó funfun ọgbàgbọ́ ọlọ́run ni bó ga ọlọ́run ni bókúrú ọlọ́run ni àfa ó sì gbé ọlọ́run ni ọlọ́run ni àlọ́ ọlọ́run náà ni pé à sẹ́yìn tuntun sẹ́yìn náà ọlọ́run náà ni ọlọ́run náà tó ni tó bọ́rọ̀ débẹ̀ yẹn ọlọ́run tó ó ti lé mi ní gbogbo rẹ̀ ẹ mo ti dán o tó ẹ wá gbọ́dọ̀ dẹ́rùbà mọ́ ànángásí yín ẹ̀yin ọmọ àlè wọ̀nyí ẹni bá bí yín da ẹsùn mọ́ kẹjọ náà ọmọ afọ̀n yàrá yà wọ́n ta bẹ́ẹ̀ bá lọ sóògùn yẹ yọ bá yàrá yà yín ìṣọ́ máa mọ ojú pé ọjà yé pọ̀ lọ́lọ́hún <laughs> ọjà yé pọ̀ lọ́lọ́hún lẹ́ẹ̀bá rágbàlagbà tí sá kíjo kíjo kíjo kíjo ọlọ́ọ̀nìkan náà ni ò níyìn yọ́bẹ̀rù táyé yọ́bẹ̀rù kẹ́hìndé yọ́bẹ̀rù ọkùnrin yọ́bẹ̀rù obìnrin tó ti bẹ́ẹ̀ wọ́n tún hàn lé mọ̀ kẹ́hìn náà ni. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. kò mà sí ewé kò mà sí egbò kò mà sáwùrẹ́ kò sì gbẹ́kúdé kò mà sí ọgbà kò mà sábò nípa kádàrá tọ́lọ́ ṣètò lórí ara ayé ọmọ dàmà láìláà ìlàláwọ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ẹ̀ èmi ò ní. èmi ò bá wọn ṣẹbọ mọ́ èmi ò ní bá wọn sórí wípé bẹ̀rẹ̀ sí sí ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. àní ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. àsokọ́lé ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. yíyẹsẹ́ wo ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. ọ̀sẹ̀ àbọ̀ kí ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. òkàkú sanrin ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. ọ̀sẹ̀ àwẹ̀ bí yan. ó ti dájú pé ààrẹ bọ́ ni. mínísì bẹ́ẹ̀ ma ọba láwùrà wá foríjì mi mo ti túbà. níṣẹ́ bẹ́ẹ̀ ma ọba láwùrà wá foríjì mi mo ti túbà. ń gbẹ pé tí bá sẹ́yìn tí bàbá ìmáàmù fún ló kọ tẹ́ ń pè ńlájíire kọ̀ wọ́n nù àwa tá àyè kọ̀ wọ́n nù mélòó wa ní òṣogùn rí bí bàbá ṣe fún rí wọn bí bàbá ṣe fún rẹ wò ṣe fún. ẹ̀yin ọmọ tí àwa kan ẹsẹ̀ ń bí ń sìn àwa kan tọ́lọ̀ ń pín kárí àwọn àfa àlàyé wa ní ti ń dá iye méjì ilẹ̀ pé tí ẹ bá ti òṣogùn rárá ó ń ti òṣogùn kan yìí ẹ má gbé pé kò kankan kò rárá irú àwọn tà kọ́kọ́ tó kí yẹn yóò padà sógun kan yìí rí oògùn pé ah, a àti yìí ń bẹ òun pé kìíní yóò sí ni a máa sọ fún yẹn máa ẹ ẹ wọn ti ń sọ̀rọ̀ fún yẹn kílẹ̀ mọ̀ tí wọ́n jẹ tẹ́lẹ̀ kó ń nẹnu wọn tẹ́ ń gbọ́ tiwọn. yẹ́rì àmọ́ tó wá gbà pé ń bẹ àmọ́ tí òfin ní bẹ̀rẹ̀ kọ́ wá kọ́ mú ojú àtòdí ẹ̀ máa akọ àtàbó pé ó lè máa ṣe bìrìbìrìbìrìbìrì bíi pé kò tún sí gami lẹ́yìn rẹ̀ irọ́ ni sí ọ. àwọn ẹgbẹ́ àwọn àwọn àwọn tẹ́ pé kọ̀nfàmù ni ayé wọn ti dà inú sẹ́ bí àìmọye ìgbà lójú wọn lójú wọn ni pé kò sí oògùn lẹ́yìn ọlọ́run bí bá wa ń bẹ ẹja mọ̀ bẹ́ẹ̀ bá wa já mọ̀ ànángá sí yín gbà náà lọ́tírà náà wọn èsì fẹ́ gbọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n lọ tíráì wọ́n á lè bọ́lọ̀ níbẹ̀ àmọ́ ẹni bá fẹ́ kí èrà mọ́délé òun kò ní kó ṣúgà sílé ọ̀fẹ́ kí èrà délé rẹ ọtọ́jú ṣúgà lé ọ̀nà tí wọ́n pàdé bẹ́ẹ̀ ò lè mọ̀ òun sí gbẹ́rẹ́ òun fi gan fọkọ̀ mu ah. Ah, ó tún gan mọ́lé ọ̀sẹ̀ ìwọ̀nba ìfòmígbóná wẹ̀ eh. ó jẹ́ kí wọ́n táwọ́ sí ọ ọwọ́ kan wọ́n kan ọ̀la. wọ́n bá lọ́ba rẹ dúró sọpọ́nà ìní kankan ìwọ nìkan mo ní. àṣẹ rẹ ní sẹ́mọ̀ òfin jábọ́ àṣẹ rẹ lòrùn fi ń ràn àṣẹ rẹ lòjò fi ń rọ̀ àṣẹ rẹ lòṣùpá fi ń yọ àṣẹ rẹ lomi fi ń jómi àṣẹ rẹ iná fi ń jẹ́ná àṣẹ rẹ yẹn náà jára yọ mọ̀ lára mi pé mo ní ọ. واشدد بيديك أبو الله منتصما فإنه ركن إن خانتك أركان فإنه ركن إن خانتك أركان سيبا tó bá fẹ́ gbáyé eré ayé rọrùn ayé tí ò ní sípayà ń bẹ ayé tó sùn lálẹ́ tí wàá sùn tó sùn wọra tẹ́gbẹ́ ń gbọ́ fẹ́ jí fún tàjú dẹ̀ ló wàá jí tí wàá sùn tẹ́yẹ̀kẹ́ ti ń kéleru ọ̀kàn ẹ́ eku kéleru ọ̀kàn ẹ́ ẹ̀yẹ́ máa ń kéleru nítòótọ́ àwọn kan ó dẹ̀ gbọ́ á di wàhálà ẹ̀yẹ́ kí kéleru sọ pé kò rí bá lọ́dọ̀ wa kò rí bá kan náà ẹnìkan ń kẹ́ ẹ̀yẹ́ kan ń ké ẹ̀yẹ́ méjì jẹ́ sùn ẹnìkan pé a ah, o tún ti dé o ìkan pé kí ni ń dé jòwó mọ́dà mi lọ́jọ́ jẹ́ nsúmú mi ó pè ah, sọ pé yẹn ti dé wọ́n mọ̀ tó ti dé o ní kí ni ń dé yọ dẹ̀sùn tiẹ̀ ẹni tó ti dé. Ah, a yẹ natural tó yẹ pé akéèké àjànú ni bá wàhálà dé yóò dé tẹ ìtẹ́wà ti tẹ̀lé yìí. ìjọ àmọ́ wọ́n jẹ́ lójú oorun adẹ́sẹ̀jẹ̀ lójú ayé gbàgì lẹ́jọ́ dì mọ́ ejò ejò ejò ejò lórí ẹ̀já tì pàtọ́jà báyìí nílẹ̀ ìṣẹ̀jẹ̀ tì pé ìṣẹ̀jẹ̀ lọ́wọ́ ọ̀hún lójú oorun adẹ́jẹ̀ ayé adẹ́rẹ́jẹ̀ èyí wàá dà láyé bó ṣe wọra wọn nìyẹn ìyẹn ń bẹ́ẹ̀ àmọ́ ń tà ń sọ ni pé ẹ dìmọ́ lọ́hún wá sí dúdú yàdá yìí ká. wọ́n ṣe dúdú bí yàdá yìí ká àbúlálọ́ ìmọ̀ọ́tàṣìmá. dìmọ́ okun ọlọ́hun dìmọ́ okun ọlọ́hun ẹjẹ́ á dìmọ́ okun ọlọ́hun ẹjẹ́ á dìmọ́ ọwọ́ méjèèjì ká fi dìmọ́ okun ọlọ́run ọlọ́run lọ́lọ́hun ọlọ́run lọ́lọ́hun gbogbo ohun tí wàá ń dààmú aráyé ọmọ wa yẹn wájú wọn. ibi ìsàpèjúwe ibi gbogbo ìsàpèjúwe lọ ni bọ́mọ yẹn bá bọ́ sọ́wọ́ agbọ́n tí ọba níbi ṣe ṣe họ agbọ́n lè ta yan pa wọn ta tí ọ tí ọ tí ò ní bí wọn mọ̀ nísìn àbí yẹn bá bọ́ sọ́wọ́ oyin ibi tí oyin bá wà tí yẹn já lúbẹ̀. ọ oh, oh, ti kó jápìn. ìgbèrí wà kékeré mórí bí èrún ti pààyàn rí kékeré mọ́ wà. Baba yẹn kiri ẹran lọ ayíṣẹ́ máa fi kẹ̀kẹ́ kiri ẹran lórí ko kẹ̀kẹ́ yẹn dẹ̀ jáàmù rẹ̀ ó dẹ̀ bọ́ sínú bíi tẹ́hùn wà sákẹ́yìn wà hmm. kò dẹ̀ lẹ́ni gbé wọ́n dẹ̀ jẹ́ pakílẹ̀ tó wọn wọ́n jẹ́ tán eegun ní wọ́n fi dá àmọ̀ pé ni. ìjà lọ ní jẹ́ bẹ́ẹ̀. ìjà ìwé ọlọ́run lè ṣe dáadáa fún wọn nìyà. Allahu akbar. àmọ́ ìwọ lè mọ́ bá ti ń so nǹkan dàdán wò wọ́n ti má. wọ́n ṣíjú di bí yàdá ká habulallahi mutasima. ìwọ fi ìdìmọ́ lọ́hùn wá sọ mi gbogbo nǹkan láburú pé ọlọ́run tó o ti wá dá a báyìí àti tòsí àti jìnnàjìnnà ń tẹ lọ́bì kankan mọ́ ìwọ nìkan ni mo wá ní báyìí ìwọ nìkan ni mo ní báyìí. فإنه ركن إن خانتك أركان فإنه ركن إن خانتك أركان àfáà nítorí pé ọlọ́run ọba tí ó di mọ́yẹ okùn rẹ̀ tó di mọ́yẹ ní rúkínù ìní orígun orígun tí a máa ń sáàtọ̀ níjọ́ tí gbogbo orígun yòókù bá ń wó dànù. No wàláì ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́rẹ̀ mo fi búra kò sórígun tí ò léwó láyé àfitọ́lọ́ nìkan ni ò léwó ń bẹ. ibo la di lọ́yẹn ọba ìjẹ́wọ́ rẹ̀ àwọn tí wọ́n jábọ́ nínú bò wọ́n ní hundred percent àmọ̀dájú pàwọn wọlé ní abala owó ní abala èèyàn ní abala agbára abú tẹ́ná mọ̀ pé ibi táwọn lọ yìí borí ọba burú tẹ̀yìn é débẹ̀ àmọ́ nítorí tí wọ́n ń wá wọ́n dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ rí ṣe confam ni so wọ́n wọlé bó wọ́n bá wọlé bó wọ́n bá wọlé òun ọmọ kò sí pé báyà ẹ máa lọ ná àwọn nǹkan tí ó rí ọ wà ọ dẹ̀ rí gbogbo ẹ̀ ọba ẹ ṣiṣẹ́ báyìí ẹnìkan so tí ń pe ya Allah Bukhari nìkan tí ò pe nǹkan mi lẹ́yìn ọlọ́run lẹ́yìn lẹ́yìn máàdí wàlẹ̀ áàdí pé kí ni a fi máa ṣe gẹ́gẹ́ bí ìlànà bí asibab tó gbà gẹ́gẹ́ mùsùlùmí òdodo pé wọ́n máa ń ṣe báyìí wọ́n ṣe báyìí asibab nìyẹn ó dẹ̀ ṣe bí à ń kàǹpé ọ̀tán bí à ń kàǹpé ẹ̀ẹ́mẹ́jì mo sì rí bàbá ní kàmpé mo wo sí ọlọ́la rẹ̀ mo sọ bàbá mo ní <laughs> kíní tí ń ṣe dàgọ́ ní dàgọ́ ní yìí wọ́n ó ṣe bí wọ́n ó ṣe bí bí ṣe ń jáde dàgọ́ ní dàgọ́ ní yìí àti ọba mọ̀ tẹ́lẹ̀ àbá àti àmọ̀ pé Buhari jọ nǹkan tí ma ti bàbá bá ti dé kíní kan tí ma ti dé ẹyà wa sọ̀rọ̀ yóò ní èsì èsì ẹjẹ́ ó débẹ̀. Ah! bí ẹni agbádá yóò bá kọwa awọ wá wọ̀ yọ wọ̀ bí ẹni ó dé akọ́wà nkàrà ma ó ti mọ̀ pé màdí nìyẹn sàbàbí nìyẹn bí wọ́n ṣe é kóhun wọn tó ń lè ṣe kóhun kó yòókù lọ́lọ́run àfààní njọ tí gbogbo igun bá ń yẹ. fa iná huru kinu iná xaana ti ka arikanu. fa iná huru kinu iná xaana ti ka arikanu. gbogbo ń gbára lé xaana ti ka ni ó disappoint yẹ a disappoint yẹ kan náà ni. yóò kan náà ni ó nà ti lórí ibi ògo burú sí rẹ̀ jàmá. Hmm. ẹni tó fún yín ní àṣírí kan ibi ògùn burú sí tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ń là ká ẹ̀kọ́ yẹ kó gbára lé ó ní pé ẹ má kọ́kọ́ kọ́wọ́ sóògùn yóò mọ̀ wá bú gbogbo ẹni ó sóògùn ẹ má kọ́ ẹ má kọ́ bẹ́ẹ̀ ògùn tí bẹ ní primary ògùn ọ̀tàn kí secondary nípa jíjẹ́ ń wo ọ̀sẹ̀ yìí fi fifteen thousand ṣe bọ̀ tó bá ti lè ṣe tán owó tí ó máa mú wá máa kọ́ bì kan wàá rí seventy thousand kò jù bá ń lọ níjọba di seventy thousand tó bá rówó mi òǹkó mu wá sì máa gbọ́ kó lè máa pọ́ sẹ́yìn ló mu wá owó tó bá ti rí láàrin àárọ̀ ṣaago mọ́kànlá owó ọ̀sẹ̀ yìí nìyẹn ẹnu àárọ̀ sí eleven níyàlẹ́ta àsìkò tí ó ṣiṣẹ́ nìyẹn àyájọ́ ni abọ́jọ́ ṣiṣẹ́ ni tóun bá ti lè kọjá bí tí aago mọ́kànlá ti kọjá kò ṣiṣẹ́ mọ́ ẹnìyẹn ó dẹ̀ wọ ẹsẹ̀ ń tòótọ́ yóò dẹ̀ rí i pé gbogbo ohun tó ń ta pàtà àárín àsìkò náà ni tílẹ̀ ọ́fíìsì yẹ gbọ́ ọ lọ́wọ́ ni. Eh, lónìí lọ́la ó lè ka owó jọ ó lè ka owó tòótọ́ five thousand ten thousand dẹ̀ pé tòótọ́ lọ́ba di pé ńgbà tí ó máa ní bá rí gàtàgàtà bí kọ́tà lọ́wọ́ àárọ̀ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ nǹkan kan eh. ah. ọjà tí wọ́n ń rà ní rindirindi tẹ́gbọ́n bàjẹ́ sọ́ọ̀bù báyìí la wọ́n ti dúró de sọ́ọ̀bù lẹ́nu aago mẹ́jọ sáà sí mọ́kànlá débi kó o náà máa ìpèsè máa níbi lọ lẹ́yìn agbókan àgó máa lọ bẹ̀ ní kọ̀sọ́jà mọ́ ah, ọ̀sẹ̀ ṣiṣẹ́ o ó fẹ́ fà nìyẹn tó bá tọ́sẹ̀ yẹn ṣe lẹ́ẹ̀kejì kò ní ṣiṣẹ́ yẹn mọ́ gbogbo ẹ̀ ń tẹ́ bá ọlọ́mọ jẹ́ sọ̀gùn kò dáa ni kí n sọ́jù n bá sọ́jù n bá sọ́ débi pé èèyàn èèyàn má pé ẹ̀dá yóò nù tẹ̀dọ̀ tíráì rẹ̀ wò ná a rẹ̀ ní sọ́ débi èèyàn má tún tíráì rí ibú mọ́. yóò wá fa síbi pé a ìjẹ́ ti parí sẹ́ni yẹn ọ̀yà kó tó wá kó tẹ́ pé yóò mú yóò mú three hundred thousand wa wà á dẹ̀ fi èlò ní òfin ṣe thirty five thousand òfin ṣe yẹn yẹ́n dẹ̀ máa mú hundred thousand wa á dẹ̀ tún ṣe gàmá á dẹ̀ tún work ń fà á lọ ni ń fà á lọ ni tí ì fà dókè òkè ẹ ni pé njọba bá dókè yẹn tó bá yẹ dókè tán ìyẹn ni pé njọ títí ẹ bá tata yanyan tó ṣe ń tọ́lọ̀ òní forí jìn àti pé òun náà ò ní lè padà mọ́ tábẹ́ padà yọ kàdán wò inú kọfẹ́ fẹ́ jẹ ara kí ah, ní abàdí pé yà sọ̀sẹ́ lẹ̀ yanyan ibi tí wọ́n bá wọn dé nù. No mbẹ́yìn máa ń rí i pé ilẹ̀ Yorùbá olówó yìí lórí ọlá ní tí mo mìn ni pé kí a sọ pé ẹni tí ń jẹ́ báyìí olówó ni bàbá rẹ̀ olówó ni bàbá bàbá rẹ̀ olówó ni mélòó rẹ̀ níbẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ̀yin torí pé owó àdọ́gbọ́n sí lọ́pọ̀ ni nítorí pé kádàrá tá a ti kọ́ mọ́ pé wọ́n lò wọ́n dọ́gbọ́n sí yáa jẹrùn ńgbàtà bá ń ka kurani lọ lọ́dún yìí ẹ̀ẹ́rì bí ogun máa bá wọn dé ẹ̀ mọ̀ wá sàmì sàmì pé ok àbájọ wọn ti gbé bí ṣe rí ni bí ẹ bá dé nìyẹn àmọ́ bẹ́ẹ̀ bá tó ti bá túbà o tó bá túbà o ọ̀tán náà nìyẹn o sọ́ọ̀lẹ̀ lónìí pò ṣe mọ́ ni orí yẹn ń sọ fún wa pé èmi ò ní báwọn ṣẹbọ mọ́ èmi ti tu ní ṣe bẹ́ẹ̀ ma. ọba aláwúrà wà foríjì mi mo ti túbà. lọ́ba sọ síbẹ̀ ó mú jẹ́ nìyẹn ọba àti kọ́lé ọba àti magun mọ́tò ó ti mú jẹ́ nu má padà débẹ̀ má o ọlọ́run ìṣọba tẹ́ mọ́ tán o. sábàbí kẹta àwọn ọ̀ràn kẹta lára sábàbí àwọn ni ó dà irú wọn là wá irú wọn la fẹ́ ká jẹ́ kọ́lọ́hún sì wá àwọn wo ni àwọn tó yẹ pé mọ́ni asibatali asibaba ẹni tó fi sábàbí rinlẹ̀ tó gbà pé mo fẹ́ jáfa màá kéwù ó gbà pé mo fẹ́ mọ̀wé tí ó lọ sí skul mo fẹ́ rí jẹrí mu wà lọ́bi iṣẹ́ àmọ́ tíṣẹ́ bá mú wa iṣẹ́ kó sọ pé thank you ó sọ pé alhamdulillah tó jẹ́ kí iṣẹ́ ọmọ wa ẹnìkan gbé bàbá Buhari léèrè ẹnìyẹn gbọ́rọ̀ àṣírí kan bàbá Buhari wọ́n ní bàbá lo malazu malazu wọ́n ní bàbá lò kí la ń pè malazu lọ́dọ̀ tiwọn lọ́hùn ntẹ́yìn máa lò tí màmá dé wọ́n gbà pé bàbá wọ́n tẹ̀ ń dì ní. ẹ̀yin náà wo ta lọ́jọ́ ẹni wá farabalẹ̀ ó wá súnmọ́ bàbá ó ní mo súnmọ́ tí mo fi wá wà pẹ̀lú wọn ní kálíwàtà èmi ka wọn kan mo wá bẹ̀ wọn ló kọ́ lọ́hùn bí bàbá ẹ dákun ẹ ṣàánú mi ẹ jọ ẹ̀yin mọ̀ ẹ fi ń táyé ṣe wàláì tẹ́mi bá mọ̀ ẹ mọ̀ fi táyé ṣe.

bàbá ní ìmọ̀ láàdìrí bàbá ọmọ pé ọlọ́rọ̀ nu wọ́n kàtí wọ́n kà béèrè lásán ni ní láàdìrí lóbi jẹ́ pé gbogbo ọmọ kí ó ti ọlọ́ngọ̀ bá sàánú tí bá ń bẹ lọ́dọ̀ àfa àtọ́lọ́hún ń sàánú ìpè kọ́ wọ́n jà kan yìí ẹgbẹ́ mo ṣe gbé o gbogbo ọmọ kí ó tọ́lọ́hún bá sàánú ọwọ́ ń bẹ lọ́dọ̀ àfa àtọ́lọ́hún sàánú èpè kọ́ wọn ọjà kan yìí ni nítorí pé àánú ọlọ́run ti ń ṣe fáfá ọgbà pé nǹkan kan bẹ́ẹ̀ kúbẹ́kúbẹ́ ti ń ṣe ni pé kéèrí kìíní ń gbà tọ́ba ṣe kúbẹ́kúbẹ́ kúbẹ́kúbẹ́ tí kò wárí kìíní ń gbà ọ̀tá ó dé ah, ní ah, láti ìjọ yìí wọn ì fẹ́ fún yan àmọ́ pé wọn ò ní fẹ́ kíru àwọn pọ̀ wọn kọ́ ọ ní kí ọ yanjú ọmọ pọlọ ń sọ ànábì sọ wọn yé fún ọ wọn kọ ní bó ṣe lò pé lọ bọlọ wà nìkan dúró máa ṣàdúà wọn yé fún ọ kí ló sọ kí wọn tún fún ẹ ìpè lọ ń fáwọn. ìnífa kí àárín ọmọ kí àtàfà kọ́dán máramáramárá káwọn àwọn afẹ́ fi ẹnu gbé nǹkan síra wọn lẹ́nu kẹ́tún wá dẹ́n tí wọ́n tún ní ìra wọn bọ̀rọ̀ mọ́ ntòretí kò rí nìyẹn ó retí retí ó ní ìtìpẹ́ ah, ń sọ kàn láì sàjàrí kò sí nǹkan kan ọ̀ tí ń bẹ náà láti orí yìí kò ní gbọ́ ọmọ yìí ní arákùnrin ní bàbá ńgbà tẹ́lẹ̀ mọ́ yìí ẹ dákun wọ́n pe kékeré ní màlásù ní eh, àsìkò tiwa yìí séèyàn lè lò ó bàbá bá bú ẹ̀yìn bàbá bá gbọ́ yí <laughs> bàbá ní láyé jídù ahàdùn ìlímọ́ ìlàbí ìtìnnáyìn. èèyàn ò lè rí mà kọ́dà fa nǹkan méjì ni ó ní baba ní alákọ̀ọ́kọ́ anuhumatu anuhumatu ẹlẹ́kejì mulazamatu nadari numatu kó lójúkòkòrò kó fẹ́ ké kó lójúkò kíké máa kẹgbẹ̀rẹ́ máa kọ́ máa kẹgbẹ̀rẹ́ máa nǹkan kí wọ́n máa kọ́ takuti ké lọ́rùn kó lójúkòkòrò kíké kọ́ kémi kakọ́ lọ síbẹ̀. ẹlẹ́ẹ̀kejì mùláàzà mọ́tò názọ̀rì kọ́ wo wo wo wo ẹnìkan ló ń bá bàbá Buhari sunjọ́ kan àjọ sùn lójú àjọ sùn bìkan náà ó ní bàbá sì tanná sí àtùpà wọn wọ́n ń sáré kọ́ tí ń bẹ̀rẹ̀ tí ń rántí wọ́n sáré kọ́ lẹ̀ nígbà ogun kílẹ̀ tó mọ́ para wọ́n tanná wọ́n sẹ̀ gbogbo wọ́n tàrí kọ́ ó tún fún ó tún sùn pàṣẹ para ó tún tán wọ́n ní bá ti wọ́n ti wáyé wọn nìyẹn òbí lòun wá sùn báwọn ìwọ gbogbo ayé rẹ sùn ó tún fa ara rí ọ à ń retí nǹkan kan tí ó lò tí a kà gbé mọ̀ wá tó náà kà máa sọ̀rọ̀ bí àwọn afá báyìí náà ló ti rí yẹn ó ṣètò ara gbogbo ẹ máa ń wo kéwú tí kéwú bá ń wù tí ò níyànjú tó bá débẹ̀ yọ sàkó kan yìí ni iṣẹ́ ńlá ni iṣẹ́ kéwù kéwù sí ọ̀lẹ́ rárá àdìnìkan jẹ́ wọn ní ọ̀lẹ́ bàtí ọ̀kọ́ lè kéwù ilé ké kókó sí ilé kéwù gidi kọ́ wàá ṣe báyìí kótó nímọ̀ ìmọ̀ni mi ní fún ẹ ní kékeré mi tí fi fún ọ tó fi fún mi gbogbo ara tiẹ̀ èmi ò ní ìmọ̀lẹ́ òní fún ọ kékeré báyìí ìwọ onígbà ìmọ̀lẹ́ wọn gbà ọ tán wọn ò ní wọn ò ní mọ̀ ń lù mọ́ wọn á sì ẹ̀ mọ̀ tọ́ bẹ́ dóńgù yín ké o bàbá ń gbẹ́nu òlu yín ké náà ọmọ ajá yóò jí bẹ́ẹ̀ náà ni kékeré máa rí ọ kiri ni wọ́n ti máa rí ọ kiri láyé <laughs> ìmọ̀kọ́ yẹn èyí tí wọ́n máa fi ṣe bára kí bíi ti mẹ́ta ní ìsìn náà yà ń ké àbí kò pọ́nlù kọ́ lọ bí ká máa sọ pé ó ti kú lánàá àwọn ọmọ kan ń bọ̀ ní ìsinú bá dúkọ́ lọ́mọ ní sọ́wọ́n adéláyọ̀ mo kà dá mo tẹ ẹmọ náà ni bàbá súnmọ́wò wọ́n wà nù bẹ́lẹ̀ wọ́n wà nù afẹ́fẹ́ nìsí safaran sa'idan insha Allah injo lẹ́tìrí mú kàdámù injo lẹ́tìrí nlé ń gbẹ̀jì nàìjíríà ó ti wọ́n rẹ̀ ìlú Sudan tí bá ń bẹ ńlé ńgbà tó kéwú tó jáde ní ayọ̀ àdàbí mo níwò akọyin ní afọyin kì í tí yàn fi sílẹ̀kùn bí kì í má wà ní ẹ ti dàáfà ó wá ìṣesí rẹ ò lè gbé nàìjíríà kó fi mọ kéwú tọ́fẹ́ máa dásí gbogbo nǹkan yìí tọ́fẹ́ máa dásí gbogbo nǹkan nǹkan náà kò gbọ́ kò gbà ẹ̀bẹ́ iṣẹ́ mẹ́wàá bá ń bẹ ńlẹ̀ oníkan náà sì mẹ́wàá oníkan náà sì gbòòṣẹ́ mẹ́wàá yẹn. ọ ò lè dóńlé máa lọ Sudan lábẹ́ ìdúpẹ́ fọlọ́run ó ti parí jamia degree first degree ti parí sìn masa ló ń ṣe lọ́wọ́ ìmọ̀ wálé ọdún dé tẹ̀tẹ̀lẹ̀ ńgbà tó kọjá bẹ́ẹ̀ ọdún kẹta rẹ̀ tó ti lọ ètí ń bọ̀ yìí gan ọlọ́rọ̀ nú ni ètí ń bọ̀ tí wọ́n fẹ́ wálé gan ọlọ́rọ̀ tí wálé ká rí ọ ọlọ́rọ̀ nú ni tí mo bá sọ̀rọ̀ mo bá sọ̀rọ̀ ìlú àwọn ọ̀rọ̀ kan pé mo fẹ́ kó wálé ní fi ń bọ̀ yìí lásìkò olùdé wọn ní fi sáré bọ̀ yìí kẹ́nìkan wá pé kọ́ máa lò mọ̀ kéèyàn pé n tó lò kí ọ wá fóun níjọ́ tó lùwọ̀n lu ẹ̀yìn odi ó sì lé màlásù ní wákì. tọ́gọ́rọ̀bù anil àwùtọ́ni fi tọ́lábìl ọ̀la wàsáfìr fàfilẹ̀ àsìfáàrí kọ́mùsù fàwa ìdí. وسافر ففي الأسفار خمس فوائد تفرج همي واكتساب معيشتي وعلم وآداب وصحبة مجد وعلم وآداب وصبعة مجد ṣẹ̀gbọ́ wọ́n ní ọ̀fẹ́ makéwú ó ní bẹ́ẹ̀ ni wá pò ń lé ó ebi ńlọ bí ńlọ bí ńlọ bí àwọn ọmọ wa kan kọ́balẹ̀kẹ́ ọlá kójú wọn láti dáadáa. àmín. ebi ń ló bí káwọn wọn lu ilé ike obomi wọn lọ dáwọ́rà ní Ìlọrin lọ́dún yẹn àwọn tí wọn wá Saudi àwọn funfun ṣẹ̀ṣẹ̀ káwọn ọmọ àbòsí ṣe wọn ò sì mọ̀rọ̀ kan la àwọn ò sì bọ̀rọ̀ máa lẹ́yìn wọ́n sọ fún ọ ni ní a bá yẹ àwọn ọmọ wa tá a wí wò lọ́lọ́mbá ní kí wọ́n rí tí wọ́n wá lára wọn díẹ̀díẹ̀ ah, ní a bá ní ah ń lè ké wọ́n ní kọ́ ilẹ̀ ádàbì ni níbo lọ́wọ́ àwọn nìbàdàn ah, ah ní bí ntọ́dọ̀rọ̀ lẹ́rìí o wọ́n bí wọ́n lè rí àwọn kankan kan ní a bá gbà sáádà yídà ní a bá fi sáádà lẹ̀ kí ló kọ bàbá yín wọn iná nínú sàdáhùn kìnní kan tajudini ali adabi ilé kí ó náà madrasa tó khairu li adabi ah, wọn ní màánáwù ni pé ẹ pò ń lé kí bàbá yín rí wọn níbẹ̀ ni ọ wọn ní sùgàjà àpẹ ìmọ̀ kí ó ṣùgbọ́n ọwọ́ pélé kí bàbá yín náà lẹ ti ké ẹ̀ jáde rí yẹn ẹ̀ lè bọ́ tàbá ní ẹn bá dé ẹn bá sọ fún wa mo lóòótọ́ ni àwọn afá máa ń sọ nínú tíra ó sì dá ẹ ti parí sanáwí àbí ọyá ẹ máa múra lè kí omi ìyá láti apẹtẹ ni wọ́n ti wá lọ sí máàdù ìlàrọ̀ bí nú òjò nú ẹ̀rùn nú òjò nú ẹ̀rùn nú òjò ilé kí o náà ti mo sì jáde náà ni wọ́n ní gbọ́n jẹ́ wọn lọ sẹ́sán lọ sí musaba kọ̀ wọ́n ní fọ́sọ̀fẹ́ fansi àwọn olùdó sani ìdàdí sani sani sanawi rárá o sọ́fùsàdà náà fẹ́ wọ̀ sẹ́mi hmm, ni wọ́n lọ sọ fún wọn pé ẹ wọ̀ sọ́fùsàdà lè kí àwọn àfáà mi nílò bá pé àti pé rúlé kí ò lẹ pé mábìlì arọ́bìlẹ̀ mọ̀ pé ìmìyàn fi ń sin ẹ̀dùn bẹ ọdún méjì ọ̀pẹ̀ jù wọ́n ní à gbogbo jẹ́ ń kọ́ mi kò sí tó fẹ́ jù ẹ̀ ẹnu ẹ̀ mú tìyàsù jáde ńbẹ̀ ni kò lé alihamudulilayi wọ́n sì ka ọdún méjì wọ́n sì mú tìyàsù jáde alihamudulilayi ngba àwọn bọ́ọ̀tà nísìn tí wọ́n lọ léde bòmí ìtọ́lọ Sudan ìtọ́lọ Saudi ní wọ́n á yin ọlọ́run lógo pé ah, òdodo ní tòótọ́ kọ̀yẹ́ kọ́ ọmọ jẹ́ pé nu abẹ́ bàbá rẹ̀ náà ni ó wà agbẹ́bẹ́ yàjí lùbọ́ wọ́n ní kòkòrò bọ́ọ̀tà báwọn òdodo ni ní à ń sọ ìpè fà á fìlú lẹ̀ bí ọba fìlú lẹ̀ lódidi pé é ṣe pé wọ́n tún máa mọ̀ ń lù lásìkò yẹ tó

wọ́n pé àṣẹ tí mo faraba sí wọ́n tó tún mọ́ gbọ́dá bá wà wáyé pé so ti parí iṣẹ́ yìí àwọn iṣẹ́ yìí kò ní gbọ́n tajọ́ ń sọ iṣẹ́ kàgbà gbígbẹ́ bíríkìlà ọkọ̀ wíwà wẹ́dà kápẹ́ntà iṣẹ́ ríngéètì lọ́ọ̀kọ́ ìtọ́mà fi kúrọ́ yà káàkiri ayé jẹun tọ́mà kúrọ́ tọ́mà á lọ lòkulò lọ́kọ́sẹ́ lọ́kọ́sẹ́ yanjú kọ́ kọ́ kọ́ mọ́sẹ́ yanjú. kọwa kọwa dúró mọ̀ pé alùsùnà oníṣẹ́ oníṣẹ́ alùsùnà nìyẹn àwọn kọ́ mọ́ já àfa kọ́ mọ́ jọ mọ́ kéwù njọ njọ tí ọba ọ ọfẹ pé kí kílẹ̀ ọ̀lànà kó kó sí ní ìrànwọ́ ń bí kéwù wọ wọ yìí. bá bìmá áódà à láwù fi yamina ń ku wáti lábínà ò sí à wọ́n gbà pé gbogbo ohun tí kíní ń bá ń ṣe ọlọ́run ló fi sára rẹ̀ òun kọ́ ń ṣe o. sẹ́gbẹ́ jọ̀mọ́ bàbá ń gun ọkọ̀ lọ tí bá ń gbé àlọ́ fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́ èèbó ká sọ pé ó kú iṣẹ́ ọlọ́run ẹja kó kú iṣẹ́ àmọ́wò èèbó aṣẹ́wó iṣẹ́ tiẹ̀ fún ọ aláàrú ayé ni ọ bí èèbó tiẹ̀ ò ṣe fún wa èèbó mi ò ṣe fún wa ọlọ́run ló fẹ́ ṣe ebi tí Buhari sọ tó dáná sí lọ́wọ́ aráyé gbà náà nìyẹn wọ́n ní ṣe Kùránì kẹlámùláì ni ó ní kẹlámùláì ni àmọ́ àfọ́álùlì ìbáàdì màálù kọ̀tún kẹlámùláì ni Kùránì ọ̀rọ̀ ọlọ́ni àmọ́ gbogbo sẹ́sà wà ń ṣe yìí gbogbo sẹ́sì ń bẹ láyé pátá màálù kọ̀tún ọlọ́run ló dáa sẹ́ẹ̀rí ẹmú sẹ́ẹ̀tì kan wá sẹ́ẹ̀tì bàbá ẹmú wa sẹ́ẹ̀tì yìí sẹ́ẹ̀bọ̀sẹ̀ rí yìí ọlọ́run balẹ̀ kí lọ́dà báyìí gẹ́lẹ́gẹ́lẹ́ ní day one bàbá Buhari ní ànábì sọ pé khalakaláwù alakaláwù sọ́ọ́ni à wàsọ̀ni àtàwù khalakaláwù sọ́ọ́ni à wàsọ̀ni àtàwù ọlọ́run ọba àlekè ọlá dáa ẹni tí ó ṣiṣẹ́ kan àti iṣẹ́ tó fẹ́ ṣeun ọlọ́run ti kọ́kọ́ dá àsìkò tí ó sì wáyé lẹ́ni tí ó ṣe ó wáyé sí abẹ́lábẹ́ eléyìí jàmá abẹ́ tá a wà yìí bọ́lọ̀ ń ṣe kọ́ gẹ́lẹ́gẹ́lẹ́ rẹ̀ jò ní ìjọ tí gbì kankan ò tí ì mọ jẹ́lé ń bì ìgbà tó lásìkò tí ó wà mẹ́ lọ́wọ́ à ń bẹ̀ yìí déédéé bọ́lọ̀ ń ṣe kọ́ kalẹ̀ kí ó jẹ́ ní bíríkìlà ó ṣe ní kámẹ́ta ó ṣe ẹ gbà pé gbóńtẹ́ bá ń rí pé èbó ṣe ọlọ́run ti kọ́kọ́ ṣe pamọ́ tẹ́tẹ́lẹ̀ bẹ́ẹ̀ pé èbó ni bá ń ṣe à ń bá bá èbó ta náà ò ṣe rí eléyìí ṣe àbí wọn àpè lórí àwọn èbó tí ń bẹ ní ìsìn náà ò tún ní rí ètí àsìkò yòó tí ì tó wọn ò tún ní rí ṣe tọ́lọ́ tó ti dápa mọ́ ńgbà wájú lásìkò yẹn tọ́lọ́ máa fẹ́ kí iye tó wá sáyé lẹ́yìn ọlọ́run dá iṣẹ́ àtẹ tí ó ṣe àṣẹ tí ó ṣe ó ti dá ìyẹn ló jẹ́ makaluk kẹlámùlá ìgẹrù malok wọ́n ní ẹni tó bá jẹ́ múmi ní òdodo òní ọgbà bẹ́ẹ̀ pé gbogbo ohun tí kìíní ń ṣe òun ọlọ́run ló ní ọmọ ṣe tó a fi òbí máa wádà ọ̀la òfin ha nà ikú wà lábì náà ṣá yóò mọ̀ wá lápá ipa tí ọlọ́run ọba àlékè ọlá fẹ́ kọ́ máa là òun kí ń là fún rẹ o mo fẹ́ bẹ̀rẹ̀ kú ẹ̀sẹ̀ kan má sọ̀rọ̀ ìdílẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ mi yé màá mọ̀ ẹ̀bà gbọ́mi yé màá tán ọ̀rọ̀ ìsọ lọ́la torí pé ibi tí ọ̀rọ̀ wà ní ó kó ọlọ́gbọ́n ó kò sínú téèyàn bá gbọ́n ó dorí yẹn ó dorí ọlọ́gbọ́n kodò mẹ́ta yìí wọ́n fẹ́ ká yẹn ká mọ bí a bá wà ká sì mọ mọ́ dára bó ti bá ń ṣẹlẹ̀ bàbá ni wàhálà ní káwọn olómìnira wà ní wásàt eléyìí tá a sọ yìí lọ́wọ́ ní wásàt tàkọ́kọ́kọ́ ẹ̀kejì kọ́ ẹni bẹ láàrin àkọ́kọ́ gbà rárá ẹ̀kejì gbà bó dì àwa gbà níwọ̀ntúnwọ̀nsì pé sábàbí ń bẹ àbọ̀lọ̀ níjẹ́ ó lápá even àti pé ẹnìkan ságùn sẹ́nìkan oògùn mu kwẹ́sà kọ́kọ́ ni pé sólè níbẹ̀ àdáhùn ẹnìkan ságùn sẹ́nìkan ọ̀dẹ̀ mú ń tọ̀hún ṣó lè rí bẹ́ẹ̀ hàn ó lè rí bẹ́ẹ̀ ọ̀dà àgbọ́yé àwọn ẹni ẹ̀kejì àwọn náà ń gbà kó lè rí bẹ́ẹ̀ títa bá pé tí wọn la bá lò oògùn yẹn ṣe kí ni ó ṣe kí ni ọ̀dàṣẹ̀ṣe àwa tá a gba ẹlẹ́kẹta yìí gbọ́ ó lè ṣiṣẹ́ kí ni tiwa lọ́lọ́wọ́ sí àti pé ẹnìkan sànkan sẹ́nìkan ògùn ṣiṣẹ́ ó ṣe é ṣe kẹ́ náà ti ṣe ọlọ́run tọ́lù wọn fẹ́ fi yẹ gbẹ̀sán lára ẹ̀ àwọn ṣe ṣe obìnrin ti jábọ́ rè tí wọ́n mú kíní pé kẹ́nẹ̀ wọ́n ní ọlọ́run eléyìí ńkọ́ ọlọ́run tíyà ńkọ́ ọlọ́run nígbà mi ká kíní yíyá ńkọ́ ọlọ́run taba wa mú kínní tí a tẹ́ gbà ìpẹ́ lọ́run ní taba tẹ́ntó mu wa bá bínú tó bá lè mọ́lẹ̀ gbà sọ ọlọ́run náà lọ́lẹ́ mọ́lẹ́ hùn. tọ́lá ẹ̀rí bá ọ̀dà rẹ̀ nù. ọ̀dà rẹ̀ nù. ibi wọn gbé dírẹ́bọ̀ nìyẹn wọ́n gbà wọ́n gbà wọ́n gbà ẹlẹ́kejì ni ẹ lọ gbà ẹlẹ́kejì ni ẹ lọ gbà wọ́n gbà pé kínní yẹn gangan ni òun gangan kọ́ gbogbo ohun tí bá ń bẹ gangan ò sí fún ọ̀dọ̀ Ọlọ́run ni gangan wà wọ́n ní káfíńtò yín létí jàmọ́ yìí pé jat bank ó ti bẹ̀rẹ̀ sẹ́ Ìbàdàn o alijais bank ẹ̀kọ́ sọ pé alihamudulilayi gbogbo ọ̀nà ni àwọn ọ̀tá ẹ̀sìn ní òní gbà ṣiṣẹ́ ọwá kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́ ní ilẹ̀ haúsá ibi tí bá wọn bí ká gbogbo ọ̀nà nígbà dí lọ wọn nàìjíríà àbọ̀nù rìbá àbá sì bọ́nú rìbá àwa bọ́nú òfò wọn wàá fẹ́ kọ́ ṣẹlẹ̀ àmọ́ tá bá ń pariwo ń jò ní tá ń pariwo ń jò ní pé ẹja dìbò fẹ́ni arí pé ní ọlọ́run ni àǹfààní ẹ̀ ló bẹ̀rẹ̀ sí dé yìí o n tí wọn tí wọn rí ṣe láyé àwọn káfíìrì tí ń bẹ ń jọba ní Buhari débẹ̀ lọ́wọ́ lórí gúlẹ̀ yìí o ẹnìkan kan ọ̀gbọ́fà ń fa rédíò tẹ̀síṣàn ọ̀fà o ọkàn wọlé wẹ́rẹ́ náà ni o káláwọn bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ti máa gbọ́ pé ṣé o lè wọlé ṣé lè wọlé ó máa sọ̀sọ̀ kú sọ rédíò ọkàn wọlé ni kí ni ó di lọ́wọ́ tí ò ní wọlé. abẹ́rẹ́ wàlẹ̀ kọ́lá wájú wúlò fún wa ó wá láǹfààní gan àwa mùsùlùmí ẹja sùrùmọ ẹja sùbò wọ́n sì tún wá olùbáṣepọ̀ wọ́n ní àyè wà pé yẹn lè bá wọn dá okòwò pọ̀ ẹja súnmọ́ wọn ọlọ́run wa o ọ̀rọ̀ yìí kọ́ mọ̀ tẹ̀síwájú lọ́la subhanaka Allahumma wa bihamdi la ilaha illa anta ọ̀rọ̀ tẹlifíṣàn níjọ́ sátidé tí ń bọ̀ lógo ọlọ́run kálukú ọmọ bọ̀ pẹ̀lú bọ́lọ̀ ń bá ṣe fún ọ lágbára ní sátidé tí ń bọ̀ yìí afẹ́ ṣèkówó jọ fún tẹlifíṣàn jọ sátidé ọlọ́wọ́ bá o ọlọ́wọ́ bá o ọlọ́wọ́ bá o yóò fà bẹ́ẹ̀ kà o.